المتتبعين لأهمدي يصفون بالشذوذ فإننا خليل محمد شرع الشريعة نصنع نهتدي قول الناس تدل بأمره من مسنده كل واحد لو تبصر الإخوان في حلقاتنا من عالم أو طالب شتى رشد من عالم أو طالب شتى رشد لرأيت علما واتباعا صادقا سنة لضرار دون تردد ندعوه إلى التوحيد طول حياتنا من عالم أو طالب مرشد من عالم أو طالب مرشد الدين قال الله قال رسوله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 oore tó ga jù tí ọlọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí má ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sí ẹnìkọ̀ọ̀kan wa abẹ́lọ́run kọ́lọ́ jẹ́ kí islam ó wúlò fún wa nínú sàárè abẹ́lọ́run kọ́lọ́ kí islam wúlò fún wa ní gbangba tá a lè kíyàmá abẹ́lọ́hún kọ́lọ́njẹ́ kí islam gbé wa wọ iná àlìjáná lẹ́yìn wá gbà náà adúpẹ́ ìfọ̀kànbalẹ̀ tọ́lọ́wọ́n bá ṣe fún wa ní agbègbè wa tá a wà yìí kí ọlọ́wọ́n bá kọ́ má yọ ìfọ̀kànbalẹ̀ kú ní agbègbè yìí àlékún ìfọ̀kànbalẹ̀ kọ́lọ́nkọ́ bá ṣe sí agbègbè yìí gbogbo àwọn ààyè tí ò sí fọ̀kànbalẹ̀ níbẹ̀ kọ́lọ́nkọ́ bá fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ lẹ́yìn wá gbà náà adúpẹ́ àlàáfíà ara tọ́lọ́ ń ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa àlàáfíà náà kọ́lọ́nkó tó bá wa ṣe àlékún ẹ̀ àwọn tí ò ní àlàáfíà abẹ́lọ́run kọ́lọ́nkó bá ṣe àlàáfíà fún wọn àwa abẹ́lọ́run fún bara wa sọ̀rọ̀ títí ọ̀sán yìí kọ́lọ́nkó sọ́dọ̀ ọ̀run fún èmi tí màá máa bá wa sọ àti àwa náà tí a máa gbọ́ kọ́lọ́run jẹ́ kó jẹ́ kékeré àárí ẹ̀san lọ́dọ̀ ọlọ́run ọba láti ara ìjókòó àti àjókòó yìí pé ọlọ́run ọba kó yọ́nú sí ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run kó má bínú sí wa la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. tafsiri wa ti tànà a ṣe láti inú suratul Isra Quran seventeen aya ninety aya ninety so òun náà ni ibi tí a ti bẹ̀rẹ̀ tafsiri lánàá wọ́n ka àwọn aya ta lè kà lánàá fún wa á sọ̀túnmọ̀ rẹ̀ fún wa kúrò pé a máa bá tafsiri títí òní lọ. náà bisimilahi. a sọ fún wa wípé àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí wọ́n béèrè ìbéèrè mẹ́fà lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run àwọn abéèrè mẹ́fẹ̀ẹ̀fà tí wọ́n sì béèrè lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run yìí kìí ṣe béèrè bí kò ṣe wípé wọ́n kàn ń wá ọ̀nà láti má fi gba ìtànàbí mu wa wọ́n wá wò wípé ẹjẹ́ á béèrè nǹkan tí ò possible lọ́wọ́ rẹ̀ gbogbo nǹkan tí wọ́n béèrè pátá ní normal àlámọ̀rí ilé ayé kì í ṣe nǹkan tó possible torí ẹ̀ òṣìṣẹ́ ọlọ́wọ́n bò tiẹ̀ dá wọn lóhùn kankan bẹ́ẹ̀ ìbéèrè alákọ̀ọ́kọ́ òun náà ni pé wàkọ́ọ̀lù. wọ́n ní láéláé a lè nígbàgbọ́ síwọ ànábì àyàfi tó o bá lè mú sàn fún wa lórí ilẹ̀ ẹlẹ́ẹ̀mọ́kà ìyẹn ni pé mínàlẹ̀ arúdì kéde gbogbo ilẹ̀ ayé lórí ilẹ̀ ẹlẹ́ẹ̀mọ́kà tá a wà yìí tó o bá lè jẹ́ kọ́ máa sàn yàmbú an omi tí máa ń ṣẹ́ jáde láti inú lẹ̀ẹ́lẹ́ẹ̀ kó jẹ́ ọmọ sàn náà ní ilẹ̀ maka ilẹ̀ maka sì ní aṣálẹ̀ ni kìí ṣe ààyè tómi ti lè máa sàn ní ilẹ̀ ẹlẹ̀ àwọn wa ní káwọn tó lè nígbàgbọ́ sọ́lọ́run ọba ìtọ́lọ́n gbọ́dọ̀ ṣe fáwọn ní dandan nìyẹn eléyìí nìkan àkọ́kọ́ wọ́n ní mara mẹ́fẹ̀ẹ̀fà yìí ẹyọ kan náà ni ó ṣe nú ẹ̀ tọ́ọ̀ bá lè ṣe léyìí ẹlẹ́ẹ̀kejì ní ṣe léyìí tí ọba lè ṣe tala kọ̀ọ̀kan náà. àbíkọ́ jẹ́ pé ìwọ ànábì ìwọ gangan o máa ní garden yẹn ni jannatun àǹtẹ̀kùnà laka jannatun o máa ní farm àfẹ́kọ́ jẹ́ pé kí fáàmù kan kó wà fún wa ànábì kí wọn náà ní oko àwọn ará mẹ́ka náà máa dá oko bẹ̀tí oko wọn tí wọ́n máa ń dá ẹni tó bá fi lè dá oko làbídùn àti oko grape méjèèjì ni ó jẹ́ nǹkan tó níye lórí tí wọ́n á jẹ́ nǹkan tó yẹ pé òun lọ pàtàkì jùlọ dọ̀ tí wọ́n lẹ́pẹ̀tì nǹkan abẹ́ wa tilẹ̀ lárúbáwá làbídùn náà lẹ́ẹ̀ máa rí nǹkan méjì tó lágbára jù nìyẹn tó yẹ pé òun ni ó jẹ́ pé tó bá gbìn ín ọjà ẹni tó ṣe yí pé àà ó ní owó dáadáa tó díẹ̀díẹ̀ náà wọ́n sì máa ń gbìn wọ́n kàn tún gbìn àwọn nǹkan míì mọ́ ni ṣùgbọ́n wọ́n ní wà nábì oko tí oko tiẹ̀ tá a fẹ́ kọ́ jẹ́ nǹkan tó tóbi méjì tá a máa ń gbìn lọ́dọ̀ wa la fẹ́ kọ́ jẹ́. kó jẹ́ pé fáàmù rẹ ní tí ó wà nínú ẹ̀ òun náà ni nahil nahil ni igi làbídùn òun la fẹ́ kọ́ wà ń bẹ̀ wà inabin àti igi grape òun náà la fẹ́ kọ́ wà níbẹ̀ so nǹkan tí wọ́n sọ pé àwọn fẹ́ kí ànábì òní nìyẹn kó jẹ́ pé oko tànábì yóò lè yàtọ̀ sí gbogbo àwọn oko àwọn ẹni tó kù náà wọ́n ní oko yìí tọ́ba wa jẹ́ tiẹ̀ ẹ rí i pé mìíràn ti bèrè oko yẹn oko yẹn fẹ́ pọ́síbù báyẹn torí pé bàdẹ́gbọ́n arábá náà kúkú máa ń gbin gírèpù wọ́n sì máa ń gbin kíni ọ déètì méjèèjì ni wọ́n ń gbìn wọ́n wò pé ó lè pọ́síbù kọ́ má rí gírèpù gbìn kó tún rí kíni ọ kó rí déètì náà gbìn wọ́n wá lọ mú tí ò lè ṣe ṣe lílẹ̀ lárúbáwá pàtó fájírọ̀ kọ́ wá máa mú sàn alẹ́ àná àárọ̀ ìlàálà àtẹ̀fùjìrọ̀ kó jẹ́ kómi ọmọ sàn láàrin rẹ̀ báyìí ká máa rí i tí ò lè ṣe lílẹ̀ lárúbáwá rẹ̀ gbé ibi ilẹ̀ asálẹ̀ ni <laughs> ẹ̀kọ̀kan lójó máa rọ̀ bẹ́ẹ̀ sọ tí wàá kébi tómi bá wà tójò bá wà tẹ̀ tó dò bá ra wà kékeré ń bẹ̀ sọ látara bẹ́ẹ̀ wọ́n ní àwọn fẹ́ kọ́ jẹ́ wípé kọ́ jẹ́ kómi ọmọ sàn láàrin ẹ̀ lọ báyìí kọ́ máa sàn láàrin oko yẹn lọ kọ́ máa sàn bọ̀ kọ́ máa sàn bọ̀ sọ wọ́n ti fi nǹkan tí ó tún ní ṣe kí ni o tí ò ní ṣe ó ṣe é ṣe wọ́n ti ti wọ̀ bẹ́ẹ̀ wọ́n ní tefjiron ìyẹn ni pé tómi yẹn ó máa sàn ní oko ní dáńbẹ̀ wọ́n máa sàn lọ ní gbogbo ògbà ní gbogbo àsìkò tí ò ní dáńbẹ̀. àbí tó bá wá lè ṣe lẹ́ẹ̀kejì tún ṣe lẹ́ẹ̀kẹta yìí àbí kó o mú sánmà jábọ́ kó o jẹ́ kí sánmà ọ̀ jábọ́ sákọ̀tọ̀ ní kí nǹkan ó jábọ́ asikọ̀tọ̀ ni pé èèyàn jẹ́ ọ jábọ́ ìwọ gangan mú sánmà jábọ́ lé wa lórí kí sàfàn tó bá fẹ́ jábọ́ lé wa lórí kó máa pín yẹ́lẹyẹ̀lẹ kó jẹ́ pieces onápẹ́ ni kisafan kó jẹ́ onípín yẹlẹyẹlẹ àwọn kan dẹ̀ kan ní singular kisfan kó jẹ́ jẹ́ a piece kó jẹ́ kan kó sì jálè wa lórí lẹ́ẹ̀kan náà kàmáza amta gẹ́gẹ́ bó ti máa ń sọ wípé ọlọ́run ó fìyà jẹ wá tó a fẹ́ kó o ṣe bẹ́ẹ̀ wọ́n tún tọrọ ìyà lọ́dọ̀ ọlọ́run àṣàlàyé wa lánàá irú àwọn èèyàn ṣùn àìbù àwọn náà ti sọ̀rọ̀ ẹ̀ ọlọ́run sì fìyà jẹ wọn ọlọ́run kàn jẹ́ kí ṣéèdì kan wá láti sánmà ooru wá mú nínú ìlú wọn gbogbo wọn wá rí pé ibi ṣéèdì yẹn nìkan òun náà ni tútù wà wọn wá kóra jọ síbẹ̀ ọlọ́run sì ní kí wọ́n parẹ́ síbẹ̀ tó àṣẹlẹ̀ fún wa yẹn ni à ń pè ní àdáàbá yàwó mi zòlùlà sọ wọn ni wà níbi abẹ́kọ̀ọ́ ṣẹlẹ̀ yìí tó ọba wa lè ṣẹlẹ̀ yìí náà mú. wọ́n ní ẹlẹ́ẹ̀kẹrin tó bá lè ṣe ẹlẹ́ẹ̀kẹta yìí òun náà ni wípé kọ́ wa jẹ́ wípé ìwà ànábì ọ máa bọ̀ wá sọ́dọ̀ wa báyìí ọ wà mú ọlọ́run dání Allah ó dání àtàwọn màláìka wà á kó wọn dání ọlọ́run àtàwọn màláìka. wàá kó wọn dání kọ̀bí ìlànà aṣọ wa wípé ìtumọ̀ tó dáa jù nípa kọ̀bí láyẹn sọ ìkan ni pé wọ́n máa wá ní jàmá wọn àwọn màláìkà lápapọ̀ gbogbo wọn jọ wá gbẹ̀tùmọ̀ ẹlẹ́gẹ̀jì ni pé kọ̀bí lá ní ìkàlẹ́ pé wọ́n dojú kọ wá báyìí tá a jọ máa discuss yẹn pé mọ̀kọ́ bá là wọ́n yọjú kọ́ wa ẹlẹ́gẹ̀dá ni pé kọ́ máa lọ sọ́dọ̀ wọn ní kọ̀bí latan kọ̀bí latan kọ̀bí latan ẹbí ọ̀gbun ọlọ́run àtàwọn màláíkà lọ sọ́dọ̀ ẹbí kan ó tún lọ sọ́dọ̀ ẹbí kan lọ́tọ̀ pé lọ́dọ̀ àjùmọ̀ ni pé jẹ̀mí àná kí gbogbo wọn wá ní kíni ọ̀ lápapọ̀ kọ́mọ̀sẹ̀kù ẹnìkankan lẹ gbogbo túmọ̀ táwọn túmọ̀ yìí náà ni àwọn tó jẹ́ àwọn tí wọ́n gba ìtumọ̀ lẹ́nu àwọn sọ̀hábà ara túmọ̀ tí wọ́n mú wá ni tó yẹ ká máa túmọ̀ rẹ̀ نعم tọ́ọ̀bà wa lè ṣe ẹlẹ́ẹ̀kẹrin yìí tó wá ṣe ẹlẹ́ẹ̀karùn yìí àbí kó jẹ́ wípé ìwà ànábì ó ní ilé kan ilé náà láti bẹ̀rẹ̀ rẹ̀ tí ó fi dópin góòdì la fẹ́ kó wà lára rẹ̀ láti bẹ̀rẹ̀ tí ó fi dópin kọ́mọ̀sí nǹkan kan lára ẹ̀ lójú góòdì lọ so sukuru fi ọ̀nà pé ní dahab kó jẹ́ pé gold òun ni ó jẹ́ pé gbogbo ilé náà òun ni wọ́n fi kọ́ fún ọ tí wọn ò rí irú létọ́jọ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn alárúbáwá àwọn alárúbáwá nígbà náà awọ ràkúnmí òun ni wọ́n fi máa ń kọ́ ilé awọ ewúrẹ́ òun ni wọ́n fi ń kọ́ nbí tí wọ́n ń kọ́ kò sẹ́ni kan tó ń fi góòdì kọ́ nǹkan kan tó wọ́n wá ní ilé tiẹ̀ góòdì la fẹ́ kó ṣe kéde o kó o fi kọ́ ọ láti bẹ̀rẹ̀ tèmi dópin tọ́ba wa lè ṣe ẹlẹ́ẹ̀karùn-ún yìí. wọ́n ní tọ́ba wa lè ṣe ẹlẹ́ẹ̀karùn-ún ṣe ẹlẹ́ẹ̀kẹfà ká máa wọ̀ ọ́ lọ báyìí kọ́ ọ máa gun sánmà lọ tẹ́rí kọ́ ọ kọ́ ọ máa gun lọ ìyẹn ni pé kọ́ ọ máa àsẹ́ǹdì lọ sókè ìsàmà ìyẹn ni pé ìlà.

sọ a nígbà ascension yẹn a nígbà kó gòkè lọ àtàtù náà zìlà alẹ́ náà. ó dìgbà tó bá lọ tó tún sọ ọ wá mú wá bá wa kìtà àbà ó mú kan dání báyìí tó bá tún wá mú ìwé yẹn dé báyìí nàkẹrọ o á kà ó ní mú ìwé lọ́wọ́ lọ mú ìwé pọ̀ láti nù sánmà tó bá mú yẹn dé ìwé tó sọ pé ká ká tẹ̀lé ọ ni sọ nǹkan mẹ́fẹ̀ẹ̀fà yìí ìwé lọ́wọ́ á jẹ́ nǹkan bẹ́ẹ̀ náà. ó ní ẹ sọ fún wa gbọ́ ọlọ́run ní sọ fún wa wípé ọlọ́run ọba mi mọ́ jákujàku dẹ́yìn béèrè yẹn lọ ṣùgbọ́n àánà rọ́bì ọlọ́run ọba mi ò lè dá ló gbogbo eléyìí rárá so àwọn èèyàn sọ́ọ́lì wọ́n béèrè náà kọ́ ọlọ́run fún wọn ìyá náà lọ padà di fún wọn. So, ṣùgbọ́n irú eléyìí gíná ọlọ́run gíná ẹ gíná ẹ ṣùgbọ́n ọ̀rọ̀ bì ọlọ́run lè sọ ọlọ́run mi kọjá pé kọjá pé irú eléyìí ló ń fẹ́ máa sọ pé òun fẹ́ máa bú yàn sọ nam. èmi tẹ́ ẹ wá ní kí n ṣe gbogbo kí ní ìṣe yẹn lé mi ọlọ́run ẹ tó béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ gbogbo nǹkan ní béèrè padà yẹn ọwọ́ ànábì náà ti béèrè jẹ́ kínní kan jẹ́ tiẹ̀ jẹ́ kínní kan jẹ́ tiẹ̀ ọlọ́run ó ṣe nǹkan kan báyìí fún ọ ebi tẹ́ bẹ́ẹ̀ lọ ẹ̀ basharan rasula mi lè dásìn kankan fúnra mi so ọ̀nà méjì níbẹ̀rẹ̀ yìí fi ní fọ́ọ̀tì ìbéèrè tí ò ní túmọ̀ ni èyí nìyẹn ẹni tẹ́ ẹni kó ṣe fún yẹn tí ò lè ṣe fún yín ni so ìbéèrè ò ní túmọ̀ ẹni tí wọ́n á ní kó ṣe fún yín ò tún lè ṣe fún yín so èèyàn lásán lòun tọ́lọ́ ń kàn ránṣẹ́ tẹ́ wọ́n fẹ́ béèrè nǹkan so ọlọ́run ló yẹ kí ẹ sọ pé àwọn èèyàn sọ́ọ̀lì ni sọ pé kọ́lọ́run bó múra kùn mi wá ọlọ́run dẹ̀ fún ara kùn mi sàwọn eléyìí ọlọ́run ni kò sí nǹkan tí máa kọ̀ fáwọn èèyàn ọ̀gọ̀rọ̀ àwọn tó ti ṣáájú lọ gbogbo wọn ló ṣẹlẹ̀ sí àwọn tó ṣáájú lọ bó ti ṣẹlẹ̀ sí wọn sọ gbogbo wọn ni wọn máa sọ báyìí pé abasharun yadu nana ṣé abara ni ọwọ wa èèyàn wa báyìí àwọn tó ṣáájú lọ ọ̀nà tí wọ́n gbà sọnù ìkànnú ẹ̀ abashara minna wa idana tẹbihu sẹ́nìkan péré nu aláwa máa tẹ̀lé wọ́n ò gbé kọ̀yẹ́ kọ́jẹ́ pé irú àwọn làwọn ó tún máa tẹ̀lé irú ẹni àwọn báyẹn sọ látara bẹ́ẹ̀ kò sí nǹkan tí máa kọ̀ fáwọn ènìyàn ayu minu ìdìjà ahumulehuda tí èjé wọn ó nígbàgbọ́ nígbà tí ìmọ̀nà bá dé tí wọ́n rí mọ̀nà báyìí àwọn gángan mọ̀ pé òdodo ni nǹkan tí wọ́n wà tó nǹkan oní wàá fi wá sọ pé àwọn fẹ́ dànù wọ́n wà ní ẹni tó mú òdodo yẹn wá ní òjè káwọn gbà ẹ lọ sọ fún wa lánàá kí wọ́n máa sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kírun mọ́sálásí onítorí pé mọ́sálásí àwọn kan wà ń bẹ̀ lòfin ní kírun mọ́nú mọ́sálásí ilé ló ti wá máa kírun wọn ah, ah, ó bẹ́ẹ̀ sí lọ́wọ́ bá rẹ ni pé ẹ ṣe bá ara ẹ ṣe bá nínú ẹ̀sìn ọlọ́run tó nǹkan tí ó jẹ́ kí wọ́n gbà ntí máa kọ̀ fún àwọn ènìyàn láti nígbàgbọ́ nígbà tó dòdò bá wa dé bá wọn tí wọ́n rò dòdò báyìí ìkánú ẹ̀ ni pé kí ni o ìlà. wọn ò ní ìjọlọ́wọ́n ọba ti gbé dìde rí òjíṣẹ́ kan tó jẹ́ abara àwọn dínà ń pè kò lè sójíṣẹ́ kan tó ti wáyé rí tó máa jẹ́ abara sọ ara àṣesí táwọn kan nìyẹn so wọ́n máa ń kọ́ ni pé ẹ̀kọ́ lọ́wọ́ bá ó gbé èèyàn dìde kọ́ wá jẹ́ òjíṣẹ́ àwọn tó bá yàtọ̀ sí àwọn òun ẹ̀kọ́ lọ́wọ́ ó gbé dìde so ìṣesí wọn nìyẹn nam. ọlọ́run ni ìwọ ànẹ́bì sọ fún wọn tó bá jẹ́ wípé ó bá wà lórí ilẹ̀ ẹlẹ̀ màláìka káláwọn màláìka kan lọ́nà ni wọ́n máa gbé lẹ́ẹ̀lẹ̀ táwọn màláìka yẹn wá ń rìn lórí ilẹ̀ ẹlẹ̀ bá a ti ní káwọn èèyàn máa rìn lórí ilẹ̀ ẹlẹ̀ bí wọ́n náà yẹ ìṣúná yẹn náà ni wọ́n ń sẹ̀mí lórí ilẹ̀ ẹlẹ̀ yẹ ìṣúná fìlà àpò. mutma ìní tá a fi wọn lọ́kàn balẹ̀ mẹ́tọ́kàn wọn balẹ̀ ń bẹ báwọn yẹn náà ti ń gbé orí ilẹ̀ táwọn náà ń gbórí ilẹ̀ báyìí tẹ́gbẹ́ àwa èèyàn náà bá kára pé káwa ń sánmà káwa màláìka wà lẹ̀lẹ̀ kò tó burú bẹ́ẹ̀ ọ̀rẹ́ gbàgbà àwọn màláìka ni bá ń gbórí ilẹ̀ kí la bá ṣe. ọlọ́run ni ẹni tá a bá sọ̀kalẹ̀ fún wọn pé kọjá nàbí láti sánmà òun náà bá jẹ́ màláìka kan rọ̀ṣúlá tí ó jẹ́ ránṣẹ́ ránṣẹ́ wọn so màláìka làbá ni ó jẹ́ ànábì fún wọn làbá ni ó jẹ́ rọ̀ṣúlù fún wọn so ètò àwọn ọlọ́ọ̀ni yẹn tó lọ́wọ́ bá ti fi síbẹ̀ so látara bẹ́ẹ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí bí wọ́n ti máa ń sọ nìyẹn wọ́n ní láwùlà ounzila alẹ́ ìmàlà so wọ́n máa béèrè pé àwọn sáà nídi màláìka màláìka so ọlọ́ọ̀ni wàláwù Anzana malakan lakudi alam tá a bá ní kí màláìka ọ̀sọ̀ kalẹ̀ inú kó wá fìyà jẹ yẹn tá a bá ń sáwọn ànúbí ọ̀nà tó bá bẹ ẹgbẹ́ ọ̀rọ̀ torí àwọn èèyàn gbogbo àwọn èèyàn ló torí ẹ̀ wá àwọn èèyàn kẹ́tẹ́ máa ń gbé mi kan ní màláìka bá torí ẹ̀ wá inú kó wá fìyà jẹ wọn ni <laughs> inú kó wá pa wọn rẹ tó látara bẹ́ẹ̀ ètò màláìka yàtọ̀ sí ti àwa ọmọ èèyàn ṣàìsàlàyé fún wa lánàá pé èèyàn lọ́lọ́run ọba máa ń ránṣẹ́ yóò sì jẹ́ ọkùnrin kò ní í jálìjànú ṣàìsàlàyé lè fún wa ní àná náà. sọ ọlọ́run ọba ní kí ànábì o máa sọ pé ìwọ ti jíṣẹ́ o ọlọ́run ọba ti tó ní ẹlẹ́rìí láàrin mi àti láàrin yín ọlọ́run ní kí ànábì o máa sọ bẹ́ẹ̀ wípé ọlọ́run ọba ti tó ní ẹlẹ́rìí náà. torí pé ọlọ́run ọba kọ̀ mí rọm ọba tó mọ̀ mí nípa àwọn ẹrú sí ẹ̀ basiron ọba tó rí àwọn ẹrú sí rẹ̀ nam. ẹn tọ́lọ́wọ́n ọba bá fọ́nà mà òun nìkan lọ́yọ̀ yẹ kí alifalama wá níbi alimutadi yẹn òun nìkan lọ́mọ̀nà ẹn tọ́lọ́wọ́n ọba bá fọ́nà mà òun nìkan ló ṣe kí n yọ lọ́mọ̀nà sọ wàmà yìí lè lò. ẹ̀ńtọ́lọ́wọ́n ọba wa wá sọnù tí ò fi mànà ìwọ ànábì gan ò lè rí fún aoliya a ìyẹn nínú sọ̀rọ̀ àwọn olùṣèrànlọ́wọ́ tí wọ́n sọ pé àwọn fẹ́ ran ẹni yẹn lọ́wọ́ mí ń dùn ní ìtí ò wá yàtọ̀ sọ́lọ́wọ́n ọba ò lè rí i. ọlọ́run ni a kó gbogbo àwọn kèfèrí jọ níjọ́ gbẹ̀ǹdẹ̀ alikiyama aláwùjú ìhìn ọlọ́run ni fèsì wọn ni ó máa fi rìn àwọn ò ní fẹsẹ̀ rìn mùsùlùmí ni ó máa fẹsẹ̀ rìn lálikiyama àwọn kèfèrí fèsì wọn ni ó máa fi rìn. nígbà tá a bá gbé wọn dìde tán umuyan wọn fọ́ lójú wọn ò ní rí gbogbo dáadáa kankan tí ń bẹ lálẹ́ wọn ò ní rí tí ń bẹ wọn ò ní rí kankan gbogbo tí wọ́n máa rí padà yanyan wọn ò rí náà o ṣùgbọ́n tí wọ́n máa rí padà yanyan ní tí wọ́n máa bà wọn ni bẹ́ẹ̀ náà ni wọn ò ní lè sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó máa ọ̀rọ̀ wọn ò ní sọ̀rọ̀ ọ̀rọ̀ tí bá ń jáde lẹ́nu wọn ọ̀rọ̀ pé ń wọn ń ẹ̀rí wa afẹ́ mọ́rọ̀ kan wá tí ó dà kò ní jáde lẹ́nu wọn. bẹ́ẹ̀ náà ni wọ́n ó tún di tí wọn ò ní gbọ́ nǹkan kan tí ó dùn mọ́ wọn nù ṣùgbọ́n wọ́n máa gbọ́ owó tí wọ́n máa kó bànújẹ́ bá wọn. ibi tá a bá tẹ̀sí ìdè lánàá nìyẹn màá wá hum jahannam sọ ààyè wọn onáà nínú ajá ànámà ibi tá a bá tẹ̀sí ìdè nìyẹn kullama kọ́bàtì. iná náà tọ́ba ti ń kú á tún máa ṣàlékún èjì nǹkan tí wọ́n máa jó wọn á tún máa ṣàlékún ẹ̀ nǹkan tá a ti dáná rẹ̀ lẹ̀ tá a ti kóná rẹ̀ lẹ̀ á tún máa ṣàlékún ẹ̀ fún wọn. so àárín bí ìnáni bí dáàdi bẹ̀rẹ̀ tẹ̀síìrì ní òní abẹ́lẹ́ ọ̀hún kí ọlọ́run bá kó sọ́dọ̀ ọ̀run fún wa wọn ó ka díẹ̀ fún wa nínú àwọn àyà náà. ọlọ́run ọba tí ọlọ́run ga ó ń ṣàlàyé fún wa ní suratu Isra Quran twenty seven aya ninety seven níbi ọwọ́ parí níbẹ̀ ọlọ́run ni màá wá hùm. ọlọ́run ọba ní àwọn tí wọ́n jẹ́ kèfèrí ọlọ́ni ààyè wọn tí wọ́n wà òun náà ni jahannam ààyè kèfèrí òun náà ni kí ni ọ jahannam sọ so, jahannam yìí lọ́dọ̀ àwọn tí wọ́n já wọn àfáà wọ́n gbà yìí pé jahannam òun ni gbogbo iná pátá yanyan ń jẹ́ sọ so, jahannam ó kọ gbogbo náà ni tábà sọ pé iná kan jẹ́ làdọ́ sọ ọ́ndà ajá nàmà lọ́wọ́ àbí wàdí yẹn sọ pé section kan ọ wà níbí kan ni sọ jahannam olókọ gbogbo ó kọ tí náà ń jẹ́ ṣùgbọ́n ó ní àwọn páàtì kọ̀ọ̀kan tí wọ́n máa wá máa fún ní orúkọ gbogbo àwọn orúkọ tí wọ́n bá mú wá yìí iṣẹ́ tí. Tí kíní yẹn bá ń ṣe ni wọ́n máa sọ wọ́n rẹ̀ pé iná eléyìí o wọ́n kàn máa ṣàlàyé bí ó ti jẹ́ sọ wípé lọ́dọ̀ òní sọ bóyá iṣẹ́ tí ń ṣe ni pé ó ń gbì lọ sókè àbáwọn kankan ń ṣẹlẹ̀ níbẹ̀ orí ẹ̀ náà fi fún lórúkọ sọ iná a kì í sọ pé àfẹ́ lóòótọ́ a máa kánú àwọn tí a míì wọ́n lè máa ṣàlàyé fún wa pé iná jẹ́ méje ṣùgbọ́n àwọn àfààní rárá ẹyọ kan náà níná kò jẹ́ méje gbogbo rẹ̀ pátá yányán ọ̀ǹda kíni o ọ̀ǹda àjà anamá òun náà lọ wà tẹ́lẹ̀ lọ́ba fi máa pa gbogbo ẹran pọ̀ tí ó máa jẹ́ jà anam. sọ látara bẹ́ẹ̀ ọlọ́run ọba ní màá wá hùm jà anam ààyè gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí òun náà ni jahannam ààyè gbogbo àwọn kèfèrí pátáyányá tí wọ́n máa wọ̀ òun náà ni kíni ọ òun náà ni jahannam sọ ọlọ́run ọba dá iná ó dẹ̀ dá àlìjánná sọ àlìjánná náà ọlọ́run ọba máa fún lórúkọ olùpẹ̀ ní jannatu firdaus sọ pé òun lọ wà lókè gbogbo àwọn àlìjánná tó kù gbogbo wọn náà fredos náà ti kó gbogbo wọn náà sínú àwọn náà ní section ni ní abẹ́ rẹ̀ so ló fi jẹ́ pé ilẹ̀kùn àlìjánná mélòó náà pè mẹ́jọ so á gbàbẹ̀ wọlé so àlìjánná kan lára ẹgbẹ́ wọn lára wọn ti pé ilẹ̀kùn àlìjánná jẹ́ mẹ́jọ <laughs> táyà náà bá wá pé oríṣiríṣi bó ara ilẹ̀kùn mélòó lọ́wọ́ à ń bomi ilẹ̀kùn lọ́wọ́ à ń bomi o bí wà tẹ́yàn ní section tẹ́yàn ni. ó ti jẹ́ sọ eléyìí ni àgbọ́yé tí a gbọ́dọ̀ gbọ́yé sọ ọlọ́run ọba ní ma torí ẹ̀ wọ́n wà máa lò ó pé iná generally oná gbà lérò pẹ̀lú jahannama yẹn àpapọ̀ gbogbo iná pátá yanyan ọlọ́run ma wà hum jahan. ọlọ́run ní ààyè tí wọ́n máa wà nínú ẹ̀ ọlọ́run jà jahannam ni ọlọ́run ní iná jahannama òun náà ní ààyè tí wọ́n máa wà ń bẹ̀ nam. كلما خبت زدناهم um خبا khoba òun náà ní kí iná ó kú gbogbo ògbà tí iná náà bá ti kú zidina hum sa'iran a wà á ṣàlékún fún àwọn èèyàn náà a ṣàlékún sa'iran nǹkan tá a tún ti kò á ṣàlékún ẹ̀ fún wọn. ṣùgbọ́n àwọn afáàsọ fún wa yìí pé àyà yìí tá a bá ní ká túmọ̀ rẹ̀ bá a ti túmọ̀ rẹ̀ yìí. ìkànnù àwọn ìgbàgbọ́ tá a gbọ́dọ̀ ní ó ti tàsé nìyẹn kí làwọn ìgbàgbọ́ tá a gbọ́dọ̀ ní ni yìí pé àlìjánná àti iná méjèèjì ọlọ́run ọba ti dá wọ́n sì ti wà ń bẹ̀ nísìn tí ò sí èméjì ń bẹ̀ ẹ̀rí kùránì ó dẹ̀ fi díẹ̀ mú múlẹ̀ uhidat ó sọ fún nípa méjèèjì pé a ti pìpìà rẹ̀ sílẹ̀ òṣìṣẹ́ ọlọ́run bá náà sì gun sánmà lọ ọ sọ̀rọ̀ nípa àlìjánná àti iná ẹ̀ẹ́n tó bá ti sọ pé ó gbá wípé àlìjánná àti iná ìgbàdúrà tíjọ́ gbé ní àlìkẹ́ ọba ó tó dáa ó takò àkídà alìsùnà wàlìjàmá tí a bá yẹ ti ń takò báwọn wọ́n ti gbà pé èèyàn ti ń tasè àgẹ̀rẹ̀ kó lórí ẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì ni wípé alìjánátù wà nàárù látẹ̀fúnayáni iná àtàlìjánà méjèèjì ò lè tán a gbọ́dọ̀ nígbàgbọ́ wípé iná padà wà á tán àfi ká nígbàgbọ́ pé àlìjánná padà wà á tán àwọn kan wà tán nígbàgbọ́ bẹ́ẹ̀ wọ́n ní tá a bá ti ń jẹ̀yà lọ tá a bá ti ń ṣe gbogbo ẹ̀ lọ gbogbo ẹ̀ ọkàn gan palẹ̀ kan náà ni kò sí námá kò sàdíjà náà mọ́ gbogbo ẹ̀ ó kò sí ẹ̀kan mọ́ ìgbàgbọ́ kígbàgbọ́ òun lélẹ́yìí nínú àwọn tó nírú àwọn àkídà bẹ́ẹ̀ lọ́dọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ mọ̀tẹ́sílà irú àwọn àkídà báyìí bẹ̀ ní ọ̀dọ̀ wọn. níta gbọ́dọ̀ mọ̀ ní pé iná àtàlìján náà nǹkan tí ò ní tán ni ẹ̀rí wa ọlọ́ni kọ́ọ́lì dínà fi hà àbàdàn ọlọ́run ọba sọ́mọ́ àlìján náà ọlọ́run ọba sì sopọ̀ màkínní o iná ọlọ́run ọba ò sì lè máa parọ́ fún wa ọba àtẹ́gbó náà ni ọba ti máa ń sòdodo fún wa so àwọn tó dẹ̀ mẹ́rin eléyìí wá wọn ò rẹ́rìí kankan mú wa wọ́n kàn mú àtàmọ́ àtàmọ́ mọ́ra wọn ni so lára nǹkan dáhùn tí wọ́n lè fẹ́ gbé o lè fẹ́ jẹ́rìí fẹ́ lómi wípé kìí sẹ́ẹ̀rì nǹkan dáhùn mú wáyé ṣùgbọ́n pé iná látìgbà tọ́lọ́wọ́n ọba ti dá iná ọwọ́ à ń bẹ́ẹ̀ òṣìṣẹ́ ọlọ́run ọba ní a máa kẹ̀lẹ́ méjì lọ́dún tí ó tún pẹ̀ sí ìgbà náà ni ooru máa ń lágbára lórí ilẹ̀ ẹlẹ́ sọ òṣìṣẹ́ ọlọ́run ọba ní àbúrídù bí sọlá àti mìfẹ́ ìjà ànàm ẹ má ètè lọ kírun zuri ẹ jẹ́ ó pẹ́ díẹ̀ ọ̀rá dẹ̀ díẹ̀ ẹ má jásíre wọlé o ṣùgbọ́n ẹ dẹ̀ díẹ̀ gbogbo lásìkò zuri yẹn gbà míì ẹ rí i pé oòrùn ní agbára ṣùgbọ́n irú òrùn ti ọ̀dọ́ tí wọ́n ń bì ọtún máa mọ níwọ̀n bá àwọn tí wọ́n bá wà níbi tó òrùn wà ní wọ́n máa gbé ah èèyàn gbọ́dọ̀ jáde so àwa lè má máa rú ẹni tí wọ́n ń bì lọ títí àrẹ́bí ni pé torí pé kí ni ọ àwọn ẹ̀ta ẹ̀yẹ náà já ànàmọ̀ ní fẹ́ ìjà ànàm àwọn àwọn tí iná bá tí iná bá rí pé iná wà lọ́ọ̀kan kìnnì kan tí ọ̀rọ̀ máa jẹ́ it it tí ọ̀rọ̀ máa wá òun ni so iná máa kẹ̀lẹ́ méjì lọ́dún gẹ́gẹ́ bó ti fìdí múlẹ̀ láti inú àdìsí òṣìṣẹ́ ọlọ́run ọba iná wa ó ń lékún sí ni ó ń lékún sí ni ó ń pọ̀ sí ni iná ò lè kúrò ní nǹkan tí ó máa dínkù fọdọ́ bá káyà yín nísìnyí kullama khabat a ò gbé nígbà tí iná bá ti kú nígbà tí iná kú bàbá rẹ̀ wẹ́gò tiẹ̀ ní tán ó sàdé ọkọ̀ kú ná. òun láyà sọ fún wa àáfàá wa ní ara ní ti ń sọ fún wa kọ́ nìyẹn. àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí tí wọ́n wà nínú iná tí iná ń jó iná náà ní bẹ lára wọn iná ní bẹ lára wọn. sọ àwọn wa ní gbogbo ara ẹran ara wọn. So, iná máa jó tán yányán kullama nadijati juluduhum badalna juluda badalnahum juludan gaira wọ́n ní tí ara wọn bá ti ṣe kíni o tó bá ti jóná tán àwọn ọlọ́run ọba á tún wá fi ara míì dìpò rẹ̀ ìyẹn ló fi jẹ́ wípé ẹ rí i pé iná ọmọ jẹ ara yẹn ara yẹn ọmọ ṣe kí ni o yóò jóná kanlẹ̀ tó bá jóná kanlẹ̀ sẹ́yìn pé iná jó ara yẹn ni ó wá jó kanlẹ̀ tán yányán iná yóò ní lọlẹ̀ àbí yóò lọlẹ̀ àbí yóò ní lọlẹ̀ yóò lọlẹ̀ pé pé ó ń jó ara yẹn lọ ní ó ń jó lọ jó lọ jó lọ jó lọ jó lọ jó lọ tó bá ti wá jó ara yẹn kanlẹ̀ iná yóò ṣe kí ni o iná tó ń jó wọn lára yẹn ni ó lọlẹ̀ kì í ṣe iná gangan ní lọlẹ̀ lẹ̀ wọ́n kọ́kọ́ dé parí náà bí wàá ti nǹkan kú ọlọ́run amú kí ni o bọ́dì mi wà bọ́dì mi tọ́ba tún wá dé yẹn ni ní ó tún wá ṣe kí ni o ní ó tún wá bò kẹ́límà tí ó jẹ́ àgbọ́yé o ní sídìnnà hùm wọ́n sọ pé zidina a wọn ò ní owó yọba lọ ọba iná kẹ́límà tí ó jẹ́ àgbọ́yé nìyẹn o ní òjò orú tó di kí ni o zidna hùm yẹn pé kúlà máa kọ̀ bá ti náà rún fi kí ọ àjìsá mìhí so iná tó wà nínú ara wọn nígbà tó ń bá ṣe kí ni o tóun bá kú tán kí ni o zidina tó gbé àtún á dá bọ́dì mi padà zidina o so iná tó kàn tó kí ni o tí bọ́dì mi àti jẹ́ ìrẹ́ rẹ́ kí ni o yóò tún fò mọ́ wọ́n tún wá sàlẹ̀kọ́ ẹ̀ fún wọn so iná kọ́ ló máa kú mẹ́ẹ̀ tó gbé iná ò lè kú láéláé òun ọmọ ṣe kí ni o yọ ọmọ jù lọ so aslu náà iná ò lè kú láéláé iná ọmọ segin ni ọ yọ ọmọ lọ ni so àwọn tó wà nù ná àwọn ọmọ àjò náà kalẹ̀ tán yányá lẹ́ẹ̀kan náà wọ́n jóná kalẹ̀ tán lẹ́ẹ̀kan náà báyìí so kíni ó jó kalẹ̀ báyìí kíni ó tẹ̀lé bọ́dì mi ó tẹ̀lé fún wa ó ń tẹ̀lé tọ́ka kíni ó tẹ̀lé o iná mi ó tún segin ni o yóò tún kán lò ó tún bẹ̀rẹ̀ jíjí àwọn nìyẹn kọ́lọ́mọṣẹ́ wa lẹ́ni náà naam so nǹkan tí àyà ilé tó ń ṣàlàyé fún wa nìyẹn naam so kílẹ̀ sí wa naam zaalik. ọlọ́run ni ó ṣeé ṣe kó máa ṣe ọ́ léèmọ̀ má jẹ́ ó ṣe ọ́ léèmọ̀ kò sí respite nínú ná wípé ìyà dàbí jẹ lágbájá yìí ẹ̀jẹ̀ á dúró díẹ̀ náà tọ́ba tí wàá jó kanlẹ̀ káwá dúró díẹ̀ wípé kó tiẹ̀ sinmi díẹ̀ káwọn tó fìyà mí jẹ kó sí ọlọ́ni dáàlìkà ìtìrú ìyà yẹn fi tọ́ sí wọn reason tó fi tọ́ sí wọn dáàlìkà jàzá àwọn ọlọ́ni ìyẹn ni ẹ̀san wọn nítorí kíni náà. ọlọ́run ní nítorí wípé wọ́n ṣe kèfèrí sí gbogbo àwọn tá a mú wá fún wọn tá a fi lè dọ́lọ̀ mọ̀ ó ní àyà àti nà gbogbo tá a fi lè dọ́lọ̀ mọ̀ pátáyáyá tá a mú wá bí alamat sọ ètò ṣe yí pé yúrọ̀fù lọ́ọ́ ubìyà àwọn àmì téèyàn lè dọ́lọ́run ọba mọ̀ pẹ̀lú ẹ̀ gbogbo ẹ̀ ọlọ́ba máa fi hàn àwọn yẹn àwọn kèfèrí wọn ò rí báyìí báyìí wọn ó sì mọ̀ pé ẹ káwọn gbà àwọn ò sì ní gbà. ọlọ́run ni àwa náà ti fún ẹ ní gbogbo àmì tán yẹn yẹn ọlọ́run sọ ní báyà dákàrà ó képe òun ti ṣàlàyé gbogbo àlàyé lòun ti ṣe tán yẹn fún wọn. so a ti try a ti ní excuse lé wọn lórí ká tó máa fi irú ìyàbá yẹn jẹ wọn. so ẹ tí ò bá ní excuse lẹ́nìkan lọ́wọ́ sọ pé ẹ̀ dáwọ̀ bá dọ́dọ̀ rẹ̀ olóhùn níbí àjẹ yóò tẹ́sítì ẹni so látara bẹ́ẹ̀ ọlọ́run ni wọ́n lẹ́tọ̀ọ́ sí pé kí wọ́n jẹ́ kèfèrí pẹ̀lú àwọn àmì wa sí àwọn àmì wa náà. sọ wàkọ́ọ̀lù ọ̀rọ̀ tí wọ́n ti sọ nígbà tí wọ́n wà láyé ni wípé ìwà ànábì ọlọ́run ṣé tá a bá ti dé egun. nígbà tá a bá ti di eegun omi ìpè téèyàn bá wà nù sàárè first stage ni pé ẹran èèyàn ní kọ́kọ́ máa jẹrà nìyẹn ẹran ni yóò kọ́kọ́ jẹrà yóò kó bẹ́ẹ̀ wọ́n yọ̀ dín yóò ṣe gbogbo ẹ̀ nígbà báyà yóò kó bẹ́ẹ̀ yóò wá kú skeleton eegun so nígbà tá a bá ti wá di eegun tẹ́ran ti kú bẹ́ẹ̀ tẹ̀gùn náà bá ti wá bẹ̀rẹ̀ eegun wá bẹ̀rẹ̀ sọ ọ wá bọ́ sí stage sọ arọfta arọftu yẹ di stage kí o máa ju juju náà ń pè báyẹn sọ rufaatu sọ wa rufaata nígbà tí egun bá ti wá di nǹkan tó jẹ́ pé kí ni o ó ti ju lẹ́yìn ìgbà tí ẹran kú òǹbẹ̀ tán tó di skeleton egun náà tún wá máa wá máa dínkù egun ò lè máa strong lọ òun náà tún máa ju díẹ̀ díẹ̀ díẹ̀díẹ̀ tó bá yá yọ ọmọ gbọ̀n gbọ̀n gbọ̀n gbọ̀n tó bá yá òun náà ò tún ní í sí mọ́ egun yẹn náà ò ní padà sí mọ́ yọ padà gbọ̀n tán yẹ́yẹ́ bí gàdí gangan gbọ̀n lẹ́ẹ̀lẹ́ bí gitira máa ń gbọ̀n díẹ̀díẹ̀díẹ̀díẹ̀díẹ̀díẹ̀díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ náà legun wa náà máa ṣe kí ni o ni ọ máa gbọ̀n ṣé tá a bá ti wá di pé adéegun wàrúfà àtàtẹ́gun yẹn náà tún wá lọ di nǹkan tó ti gbọ̀n tán tó ti ju náà. so wọ́n wá ń sọ wípé àìnà lámàbẹ òṣùwùnà ṣé àwa jẹ́ ẹni tí wọ́n ó gbé dìde tí àwa jẹ́ kọ́lìkan jẹ̀dí ìdánù ẹ̀dá tuntun ṣùgbọ́n mọ̀ sí gbọ́yé ń bẹ̀ yẹn o ẹ̀dá tuntun tí wọ́n ń sọ ń bẹ̀ yẹn wọ́n sọ pé yẹn máa di tuntun o. sọ àsìgbọ́yé òní sọ pé kí ni ọ èèyàn tún àsìgbọ́yé nìyẹn. wà ń bẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun náà lọ́lọ́run ọba dá padà. bọ́dì wa yìí làwọn afáàbí ọba sọ pé ọba ó mú bọ́dì yóò kó jẹra tó bá wá jẹra ọba wa lọ mú bọ́dì míì yóò wá sọ̀rọ̀ bá ń gbọ́ a bọ́dì mi tó yàtọ̀ sí yẹn kéé pé bóyá ó yàtọ̀ sí àgbẹ̀dá gbọ́dọ̀ gbọ́ yé nìyẹn lọ́bàdàn ẹ̀gbẹ́ yàtọ̀ sí yẹn hàn irú bọ́dì yẹn náà ni wọ́n rìsáìkù rẹ̀ ni tó yé nìsín wọn so owó ti jẹ́ gẹ́lẹ́ nìyẹn irú kan tó ń ṣẹlẹ̀ orílẹ̀ ayé náà ni nǹkan kan tó jẹ́ wípé lápèjúwe amú pépà báyìí àwa sáná sí pépà yẹn pépà òní o amú báyìí àwa sáná sí pépà yẹn àwa kó gbogbo eérú pépà yẹn àwa kó sínú ẹ́ńjìn kan àyẹ̀wò àdánsẹ́ bẹ́ẹ̀ yóò sì tún di pépà yẹn padà pépà yẹn yóò tún di pépà yẹn padà tá a bá tún sáná sí tá a tún kó eérú yẹn tá a tún kó dájú bẹ́ẹ̀ yóò tún di pépà yẹn padà nítorí ẹ̀yẹ́ ti ṣe lórílẹ̀ ayé ni. so nǹkan náà pè ní tuntun yẹn kéde gidi o kìí ṣe tuntun mọ́ sí gbọ́yé ọlọ́run ọba ìsọba alábòsí bọ́dì rẹ bọ́dì tó fi jẹ àrọ́ọ̀mù tẹ́gbẹ́ òníyà ọ̀jẹ̀ òṣìṣẹ́ ọlọ́run ọba ní bọ́dì kan ò ní máa nà bàtà ara kan ò ní wù dìde àrọ́ọ̀mù kó jẹ́ pé àrọ́ọ̀mù ilá wànáró àwòlà bìhì àbí kọ́ jẹ́ pé iná ọlẹ́tọ̀ kò jẹ bọ́dì yẹn so bọ́dì yẹn gangan ni bọ́dì tá a fi ṣe kíni yẹn òun náà nígbàdún ó lọ dé bá bẹ́ẹ̀ bá wà nù sàárè bọ́dì yẹn náà nígbàdún ó máa dé bá bọ́dì tá a lò yìí náà ni ó gbádùn bọ́dì yẹn náà ni àwọn tí ó jìyà náà bọ́dì yẹn náà ni ó jìyà kì í ṣe kọ́lí kọ́ńjẹ̀ di dán ṣùgbọ́n tí ẹ bá wo bá ti ṣe yẹn ìgbà tá a mú tuntun tá a mú padà jáde lẹ́ẹ̀kejì yẹn ẹ̀yẹ́ ni sẹ́yìn òun ló dàbí kí ni ọ tuntun. ẹgbẹ́ kúl yóò yí a alẹ́ di àǹṣá àhá awàlà màrú. dọ́gba yẹn náà fẹ́ yóò yí a olùkẹ́dùmọ̀ mi bẹ́ẹ̀ oríkì o yóò yí a ó máa ṣe lẹ́mìí ta ló lè ṣe egun yẹn lẹ́mìí ó máa ṣe lẹ́mìí ó máa rìsáíkù rẹ̀ yóò tún mú wá bó ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó wá lè jẹ́ ó fẹ̀ sí o ó lè jẹ́ ó kúrú sí o ọlọ́run ní máa ń ṣe bẹ́ẹ̀ ní máa ń ṣe bẹ́ẹ̀ bọ́dì wa náà kúkú láyé nísìn ó kúkú ń fẹ̀ sí àbí ẹ̀fẹ̀ sí ẹ bá ló máa wú máa wú gbà mí ó lè fẹ̀ sí. tó bọ́dì dáhùn wò yìí torí pé a padà tún ga jù báyìí lọ ọlọ́run ní òjò orí bẹ́ẹ̀ ìwọ̀n sixty a ga ní sixty feet ọ̀làwárí bí ànábì Adam tá a sì so bí ìgbà bọ́dì wa bó ti lè wú ọlọ́mọ bó ti ọlọ́mọ bó ti lè wú ọlọ́mọ bó ti lè lo òkè bó ti lè lọ bẹ̀tì bọ́dì yóò ṣe kí o kò yí padà so ìjọba jẹ́ pé àwọn àáfàá wọ́n sọ pé rárá o tó bá ti rí kẹ́límọ̀ yẹn wà á máa túmọ̀ ẹ̀ sí nafsa ló máa túmọ̀ ẹ̀ sí nafsa ló máa gbé ní sẹ́ jùlúùdàn badalina julu dan nafsa gẹ́rọ ayé wa dúnmọ̀ gíní o gíní o bọ́dì yẹn gẹ́gẹ́ láti gíní o àtún pìrú ẹ̀ náà bọ́dì yẹn gẹ́gẹ́ látún replace látún mọ́ wa. jẹ́ pé nínú àyà tá n ká yìí nísìn nafsa náà la máa padà túmọ̀ rẹ̀ sí sọ wọ́n ní pé sọ tọ́mátì lọ pé misla àtúmọ̀ nafsa sọ eléyìí kọ́ọ̀lù kọ́ńjẹ̀dì ìdáná ẹgẹ́ ní sọ a máa mú ẹ̀dá tuntun wá tó jẹ́ ìmàtíríà tá a fi sẹ́lá kọ̀ọ̀kan yẹn gẹ́lẹ́ ọ̀nà kí ni o ọ̀nà ló máa jẹ́ so mọ́ ti àyà kùránì túmọ̀ kùránì máa ń túmọ̀ ara wọn ni ni o gbọ́dọ̀ sọ pé nǹkan mẹ́yọ kan òun túmọ̀ rẹ̀ so àwọn afáàní ó ṣàlàyé fún wa pé bí kùránì ti rí ni ẹ ló fi jẹ́ pé làáfi máa gbọ́ tẹ̀sí lẹ́nu àwọn afá tàbí ká jẹ́ pé a nínú tíà so wọ́n kàn ní wá ní débẹ̀ tó bá gbé òyìnbó bá ní ní ìsìn báyìí so wọ́n kàn sọ pé new creation ni wọ́n sọ so wọ́n kàn sọ pé new yẹn wọ́n sọ pé kí ni ó máa jẹ́ tuntun ó bá máa túmọ̀ túmọ̀ kí túmọ̀ lọ tó ń gbàdúrà tó tí o sì tẹ̀síìrì ní ọ̀dọ̀ rẹ̀ so wọ́n ní àyínná làmàbẹ̀ òṣùnà. so tó gbé kèfèrí gẹ́gẹ́ ní tó gbọ́ yé nìyẹn tóbi ní kò sí báṣù pé wọ́n wà tún á gbé òun dìde ní kèfèrí gbọ́ yé nìyẹn tó gbọ́ yé pé wọ́n gbé nǹkan míì dìde yóò gbẹ gbẹ ṣebí nǹkan míì náà fẹ́ gbé dìde kí ló wà lẹ́nu ẹlẹ́yìn ṣebí nǹkan tuntun míì náà fẹ́ gbé náà fẹ́ fi ìyà jẹ ó yẹ kó dako ẹ̀kọ́ yẹ kó dako ẹlẹ́yìn tí wọ́n gbé kèfèrí kan ọ̀gbọ́ ìgbọ́kúgbọ́ yẹn yé wọ́n gbà rí pé òun ó tún á wà báyìí wọ́n tún á gbé òun dìde tó náà gbọ́ yé nìyẹn bó ti pè ní tuntun yẹn ọmọ tó gbọ́ yé pẹ̀lú ẹ̀ ṣó kílẹ̀ sí ṣé wọ́n tún wá gbé wa dìde ni táwa jẹ́ ẹ̀dá jẹ̀dí dáhùn á tuntun ṣùgbọ́n táwa jẹ́ pé bá a ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o bẹ́ẹ̀ náà la rí tó bá ti túmọ̀ rẹ̀ nìyẹn. Naam. ọlọ́run ọba nígbà táwọn ti tako àlìbáàsù ìgbéǹde ló takò yẹn ọlọ́run bá wa mú ẹ̀rí wá pé kò yẹ kó ọ takò gbéǹde ọlọ́run mú ẹ̀rí wá fún pé ìwọ gángan wo ẹ̀gbẹ́gbẹ́ rẹ awalam yàrá wò eléyìí ṣe rọ̀hán ṣe rírí sọ ǹtẹ̀yìn ó mọ̀ ní ó fọkàn mọ̀ ọlọ́run sáwọn ò ti mọ̀ ní ọlọ́run ọba tó dá sánmà àti lẹ́ẹ̀lẹ̀ torí pé sánmà àti lẹ́ẹ̀lẹ̀ ó tóbi ju gbogbo wa lọ táwa náà sì mọ̀ bẹ́ẹ̀ sánmà àti lẹ́ẹ̀lẹ̀ ló kó gbogbo wa sínú gbogbo oníjẹ́ èèyàn padà gbogbo wa ló kó sínú dáná ọlọ́run ni làkọ́lìkù sàmáwá tí wọ́n lọ ọ̀dẹ akbaru mi kọ́lìkì kùn ọlọ́run ṣe ìsìbáàtù ẹ̀ dídá sánmà àti lẹ́ẹ̀lẹ̀ ó tóbi ju dídẹ̀yìn èèyàn lọ sọ wọ́n mi pé àwọn ò So, tí ọlọ́run ọba tó wá dá sánmà àti ilẹ̀ ẹlẹ̀ kọ́ọ̀dì rùn. ṣé ọlọ́run ọba yẹn ọlọ́run ọ̀ṣẹ́ kò mọ̀ pé ọlọ́run yẹn ló ní agbára àlá ayélujá súrátà hùn ọlọ́run ló dá ló lágbára pé kó ṣe kí ni o dá àwòrán wọn yẹn náà bí wọ́n ti rí kọ́ ọlọ́run dá padà bẹ́ẹ̀ ṣé ọlọ́run ọba ó dá padà bẹ́ẹ̀ bí wọ́n ti rí gẹ́rẹ́ yẹn ó dá padà bẹ́ẹ̀ náà. sọ wàjẹ alalahun ajalan láàárọ̀ ìbàfì sọ ọlọ́run ọba ti ṣe fún gbogbo àwọn kẹfìrí kódà àwa tá a tún jẹ́ kèfèrí náà gbogbo ẹni tí ń gbé gbogbo ilé ayé àtàsánmà àti lẹ́lẹ̀ gbogbo ẹ̀dá ọlọ́run lọ́lọ́run ti fún ní ajal ajalan ṣùgbọ́n àwa ọmọ ènìyàn ni wọ́n ṣàfihàn sí bíi. ọlọ́run ti ṣe fún àwa tá a jọ mi ènìyàn àjàlá ìgbà sọ àwọn àfáà wa ní ìgbà wo ni ọ̀rọ̀ báàsù ni wọ́n ń sọ àwọn kan ní pé ájálù lè bá ìgbà tí ó jẹ́ ìgbà tọ́lọ́run ó gbé wọn dìde ọlọ́run níbi síbẹ̀ torí ẹ̀ ìbàdàn bá tó yọ bóun fẹ́ gbé adé ni ó tó gbé adìde àwọn kan rárá ìgbà tá a fẹ́ lò láyé ni ọlọ́run fẹ́ nìkọ̀ọ̀kan torí ẹ̀ tí ẹ ṣe bẹ́ẹ̀ ni kò bá pa àwọn kèfèrí kò bá dé gbìyànjú dé lẹ́ẹ̀kan náà ṣùgbọ́n ọlọ́run ọba ti fún wa ní ìgbà ìgbà tọ́lọ́run afẹ́ nìkan kan wa ìkéde o tọ́lùbẹ́lì kọ̀ọ̀kan wa láàárọ̀ ìbá fi ì kò lè wá dé tán kéèyàn wa máa sọ pé ẹ ẹ jẹ́ tún lo díẹ̀ sí kò ṣeé ṣe kò sí èméjì nígbà tọ́lọ́run bá fún wa kò sẹ́ni náà èèyàn bá máa ṣe bàádà lójoojúmọ́ tọ́lọ́run bá ti ní àsìkò kú rẹ̀ tó ó tó náà nìyẹn bẹ́ẹ̀ náà lásìkò gbéǹde ọlọ́run ti fètò sí gbogbo ẹ̀yìn so èyàn sọ pé kí ni àwa fẹ́ ṣe báyìí o tá a fi wá mú ti kú jẹ kò ṣeé ṣe mọ́láyé so gbogbo agbádá yẹn láti dá láti láti dáràn rẹ̀ so ọlọ́run ti fún wa ní táìmù láàárọ̀ ibà fi tí ò sí iyèméjì nípa táìmù yẹn náà. ọlọ́run ní fàábà àgọ́ọ̀lì múùnà gbogbo àwọn kèfèrí àwọn náà ń pè lálábòsí bẹ́ẹ̀ torí pé wọ́n ṣàbòsí sọ́lọ́run zulimu wọn sì nìyí zulimu tó ga jù ní azulamu zulmi òní kéèyàn ọmọ sin lọ́run kéèyàn ṣàbòsí sọ́lọ́run so àbòsí sọ́lọ́run bá ń sọ ń bí àbòsí tó ga jù ní ọlọ́ni àwọn tí wọ́n já wọn kèfèrí tí wọ́n ṣe àbòsí tó ga jù hábà wọ́n kọ̀ láti ṣe kí ni ọ hábà àlè ìmánàbìlà wọ́n kọ̀ ọ́ ìmọ̀ ṣe kí ni o ìmọ̀ nígbàgbọ́ sí Allah ìlà kufura ọ̀wá ṣùgbọ́n ṣùgbọ́n ló máa túmọ̀ yín lábẹ́ yẹn sí ṣùgbọ́n ìtaru al-kufura àtúntò ẹ̀ lẹ́yìn náà wọ́n wá chúùsì kí ni o ṣíṣe kèfèrí àwọn onídìí gbàgbọ́ ṣùgbọ́n kí làwọn máa ṣe ń ta wọn o àwọn máa ṣe kèfèrí nǹkan tí àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí tí wọ́n mú nìyẹn. نعم ọlọ́run bá ti ọlọ́run rẹ̀ ga ó wá fẹ́ ṣàlàyé fún wa nínú àyà yìí àwọn kan gbà pé àwọn kèfèrí ni wọ́n ń bá sọ̀rọ̀ bó dẹ̀ jẹ́ wípé kìí ṣe kèfèrí nìkan ni àyà yìí ń sọ̀rọ̀ lé lórí ẹ bá jẹ́ mùsùlùmí náà tí ò dúró dáadáa àyà yìí náà tún sọ̀rọ̀ lé lórí nítorí wípé tí àyà yìí fẹ́ ṣàlàyé fún wa tọ̀bí àtúlì ìsàn àdámọ́ àwọn ọmọ èèyàn tó yẹ kí ọ̀gọ̀rọ̀ wa ká yí padà lé lórí òun ni àyà yìí fẹ́ ṣàlàyé fún wa kí náà ni tí ó ń dààmú ọ̀pọ̀lọpọ̀ wa òun náà ni wípé ọlọ́run ọba ó fi sínú ẹ̀mí wa nǹkan tá à ń pè ní àsúhù àrùn ṣíṣe kí nǹkan wa ó sáà máa pọ̀ kọ́ máa pọ̀ ká má fẹ́ kẹ́nìkejì ó ní ká máa ṣahun ká máa bẹ̀rù wípé tá a bá ti náwó owó yẹn ó tán so òun náà ni nǹkan tí àwọn àfáà tí wọ́n fẹ́ ṣàlàyé fún wa níbí bíi wípé ìtọ́lọ́wọ́n ọba ń sọ fún wa nínú àyà yìí òun náà ni wípé àwa tá a jẹ́ ọmọ ènìyàn àwọn ti pọ̀ jù lọ́dọ̀ wa àwọn ṣíṣe ó ti pọ̀ jù àyà yìí ni wọ́n ń ṣàlàyé fún wa. Mm -hmm ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ń sọ fún wa nínú ááyà yìí ó ní ìwọ ànábì máa sọ fún wọn. ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ ènìyàn tí ẹ bá jẹ́ tẹ̀mùlìkú náà tí a bá sọ pé ẹ gba gbogbo ntọ́lọ́hún ọba máa ṣe fún yín lórílẹ̀ ayé kọ̀zá inú ìyẹn ni wọ́n ń pè ní àwọn nǹkan tí a máa kó nǹkan pamọ́ sínú ẹ̀ náà ń pè ní kọ̀zínátú kọ̀zá inú. rámà yẹn ò ní gbogbo ẹni túmọ̀ ẹ̀ láàánú ntẹ́ máa túmọ̀ ẹ̀ sí ni gbogbo nǹkan tó jẹ́ àlùmọ́ọ́nì tá a lè sọ di ọrọ̀. òní ráàmà tó wà mẹ́rin gẹ́gẹ́ bá wọn fa àtìtúmọ̀ rẹ̀ lọ́dọ̀ wa ń bì àní pẹtrol alóríṣiríṣi nǹkan gold silver kọ̀záyínù ní ibi tá a kó sí ìtọ́wọ́ á jẹ́ pé gbogbo tọ́lọ́wọ́n bá kó gbogbo ọ̀rọ̀ tí gbogbo ayé iná sí ọwọ́ wa ni ẹ̀yin èèyàn ẹgbàá ọ̀rọ̀ ọlọ́run yẹn o. ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá sì ná fún gbogbo ayé kò lè tán láéláé èyí tó bá fún ẹnì kọ̀ọ̀kan wa ní tán ọ̀bọ̀dọ̀ gbọ́ yé báwọn. so àlàyé yẹn yé báyìí kí ni àyà àyà. ìtòbi gbọ́ ni ẹ mọ́ ìndàkùn yàn fàdù ìtì bá ń bẹ lọ́dọ̀ tì í onígí ni o òun ni máa tán wà máa ń dà lọ́ọ̀ì báàkìn. ìyìn tí ń bẹ lọ́dọ̀ ọ̀tọ̀ lóhùn ọba báàkìn òun ò lè tán láéláé yóò máa ṣẹ́kù dálìkì amọ́lọ́wọ́ fìdí. tọ́ba gbogbo wa ní nǹkan pátá yanyan kò dín nǹkan kan kù ní ọlọ́ọ̀lọ́hùn torí pé ọlọ́ọ̀lọ́hùn ọba ọlọ́run ọba kọ́ máa ṣẹ́kù tí a bá mú tí bá mú nǹkan kúrò nínú ẹ tí bá mú nǹkan kúrò nínú ẹ ó ti pàṣẹ pé kó má dínkù ọlọ́run ti pàṣẹ pé kíkí ni o kọ́lá yẹn ó má dínkù ṣùgbọ́n lọ́dọ̀ títí wa tá a bá ń ná nǹkan yọ́ọ́ máa ṣe kí ni o yọ́ọ́ máa tán kò sí èméjì mi ọlọ́run sọ pé yọ́ọ́ máa tán ṣùgbọ́n ìṣẹ́ ọlọ́run ọba ní máa ná sọ́dá kọ̀ tó ń máa ní onígbọ́dọ̀ yẹn náà yìí tó bá mú nínú owó rẹ báyìí tó o fi ṣe sàárà báyìí owó tó o mú tó o fi ṣe sàárà yẹn owó ò lè dínkù nu owó rẹ gbọ́ analogy yẹn dáadáa o ò tí ì gbọ́ yé o ní wípé sọ pé ọlọ́run ọba gangan fún ara rẹ̀ ó ń fún wa ní nǹkan àṣẹ tọ́lọ́run ọba pa fún nǹkan tí ń fún wa yẹn ni wípé kọ́ máa wà ń bẹ̀ kọ́ máa dínkù tó bá fún wa ní nǹkan nísìnyí ó gbogbo ayé yìí góòdì ti bẹ lọ́dọ̀ ọlọ́run ọba bó ti pọ̀ tó ọwọ́ fún gbogbo ayé ní góòdì kọ̀ọ̀kan lọ nítorí ẹ kó ṣẹlẹ̀ sí góòdì ọ̀dọ̀ ọlọ́run nígbà ẹ kó ṣe kí ni o kò dínkù ṣùgbọ́n kò ní dínkù láìláì nínú làákàyè tiwa tá a bá fẹ́ sọ wá ní dandan lọ gbọ́dọ̀ dínkù náà ṣùgbọ́n ọlọ́run bá sọ pé kí ni o kò ní dínkù òun lọ́ọ́ máa tó sọ pé kò ní dínkù o sì gbọ́dọ̀ nígbàgbọ́ sí i so clear báyìí torí pé àdìsí wa lórí ẹ̀ tó jẹ́ pé ọ sọ fún wa wípé n ti bẹ lọ́dọ̀ ọlọ́run ọba kése kí ni o kédínkù wà ní Bukhari àdìsí àbí òré rọ oníyàdùn lọ ìmọ̀lẹ̀ à bò lọ́wọ́ bàbá ń ná fún wa báyìí bó ti fi ọwọ́ rẹ̀ bó ti wà lọ́wọ́ ọwọ́ ọlọ́run gbogbo ẹ̀ wá báyìí ọwọ́ ọlọ́run kún lọ́lọ́ọ́lọ́ ni látẹ̀gí dùhán nàfàkọ̀tàn kọ́ wa ná nǹkan fẹ́ nìkan kẹ́ ẹ wá ní nǹkan tí ń bẹ lọ́wọ́ ọlọ́run ti dínkù láéláé láéláé sàhà aláìlí wà nàhà ìṣesí ọlọ́run ni pé lóru àti lọ́sàn ní ń fún yàn ní bá a ti ń sọ̀rọ̀ ọlọ́wọ́ ń fún yàn ní ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà nǹkan tí wọ́n ń bẹ lọ́wọ́ rẹ̀ ṣe kí ni o kò dínkù. àrọ̀ àìtùn àdìsí yẹn ni òṣìṣẹ́ ọlọ́run ọba ní ẹ̀yin náà wò ó mà á ń fakọ̀ múdù kọ́lákọ̀ sàmà wà á ti wà á. ẹ wo tọ́lọ́run ọba ti ń ná látìgbà tó ti dá sẹ́mà àti lẹ́ẹ̀lẹ̀ fàyínnáwó lam yagid mi yadi iṣẹ́ ìhùn. fàyínnáwó lam yagid máa fi yẹ di ì ìtì bẹ lọ́wọ́ ọlọ́run ọba òdìkù lágbà náà kí wọ́n sọ pé ah láyé ọlọ́run bá ti ní nǹkan bọ̀ ọ yẹ kó di dínkù kò dínkù nǹkan alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì tàbẹ́kọ̀ gbọ́yé máa ń dàkún yá ń fàdù ìtì bẹ lọ́dọ̀ yín a máa tán kí ló máa ń mú tán owó tẹ̀ ń ná tẹ̀ fi ṣètò ọlọ́run tẹ́ ẹ bá ti ná amásẹ́gí ni o yọ máa tán ṣùgbọ́n tí wọ́n bá mú owó kan báyìí tó fi ṣe sọ́dá kọ̀ lójú tiẹ̀ nìwọ́ rò wípé owó yẹn ọyọ́ ni ọlọ́run bó dà padà fún ọ kò sí ni yóò dà padà fún ọ. fọdọ́ gbé àníyàn rẹ ọ̀bá dá nígbà tó ṣe sọ́dá kọ̀ yẹn owó yẹn yàǹfàdù o yóò tán ni o táníyàn rẹ ọ̀bá ti dá nígbà tó ṣe sọ́dá kọ̀ yẹn owó yẹn ọ̀ ṣùgbọ́n táni rẹ bá dá pé torí ọlọ́run ló fi náwó yẹn wàhálà owó yẹn ò lè tán máa ná kọsọ ti sọdà kọtún mi máa ní. ibi tí pírọ́blẹ́mù gbogbo wa wà lórí ayé nu alákọ̀ọ́kọ́ aya ń àfẹ́ náwó ẹlẹ́gẹ̀ẹ́jì tá a bá náwó àníná nítorí tọ́lọ́hún àfẹ́kọ́ kó ní rízìn kan tí ò ní túmọ̀ àádẹ́nu mẹ́kọ̀ọ́ jẹ́ pé owó tá a tún ná yẹn kí wọ́n kà wá sí bàánà àwọn bíi tá a ti ní pọ́blẹ́mù nìyẹn lórílẹ̀ ayé ọlọ́run bá wa ń sọ ń bí pé ibi tọ́mọ èèyàn yahun dé ọlọ́run fẹ́ ṣàlàyé the level àwọn ọmọ èèyàn ọlọ́run fẹ́ ṣàlàyé ọlọ́run ni mo wá gbé gbogbo ohun tí mo máa ń ná yẹn tí ò kì í tán kọ̀zá kéésà kéésà owó tọ̀dọ̀ rẹ o kọ̀zá inú ẹgẹ́ nísìnyí kí ni ọ gbogbo nǹkan tá a kó nǹkan sí. sọ fún wa pé ẹ̀yin ọmọ ènìyàn tọ́lọ́wọ́n bá bá ní kẹ́ ẹ máa kọ̀ǹtró tó wá pé ẹ̀yin bá jẹ́ ẹni tí wọ́n ní kẹ́ ẹ máa kọ̀ǹtró pé ẹ̀yin náà ní kẹ́ ẹ lọ́ọ́ máa pín láàrin ara yín ẹ máa pín láàrin ara yín dúkìá ọlọ́run wa ni òótọ́ pé tẹ́ ẹ bá ń bù nínú ẹ̀ àbùdí ni òun ezegi ni o kèétá ẹ̀dígẹ́dísẹ̀ ètò ẹgbẹ́ làtàǹkùsù wàlà tẹ̀bíìdù wàlà tẹ̀fùnà dúkìá ọlọ́run tó bí kì bẹ́ẹ̀ kí lọ́ọ́ ṣe nàm. ọlọ́ni idan tá a bá ṣe bẹ́ẹ̀ ọlọ́ni la amsaktun àwọn èèyàn ó tún kó pamọ́ ni wọ́n tún ti bẹ̀ ẹ bẹ́ẹ̀ náà ẹ gbọ́dọ̀ ní ah ah ẹ bẹ́ẹ̀ jẹ́ àwọn afáàyàn ní kíní ah ah yà á máa kó fún wọn ah ẹ jẹ́ àkó pamọ́ ẹ náà wo sọ mẹ́ntálítì àwọn ọmọ èèyàn nù. No ẹ̀wọ̀n tẹ́lómi kó pamọ́ tí ò ní ma tí ò fowó ṣe mọ́ yọ kàn lọ ra pléènì kan tí ò ní tùmọ̀ tí ò ló fẹ́ máa gùn káàkiri kankan tí ò ní tùmọ̀ ó lè ní ẹ ilé tó ń fẹ́ kọ́ nísìnyí ilé jákujáku kan yóò kàn sáà tún ronú sí náà ni so ọmọ èèyàn mentality wọn nìyẹn bọ́lá wọn bá ti dá ọmọ èèyàn nìyẹn so ọlọ́run ní la amsakton ìtumọ̀ ẹni pé la bakilton tẹ́bá ní amsaka ni pé ẹ sahun náà ni ẹ tún máa sahun náà. kọ́ṣì atali infaq ìbẹ̀rù tí máa ń mú yín ní ìbẹ̀rù nínáwó ìbẹ̀rù ó ní máa ń mú yẹn níbi ìbẹ̀rù nínáwó òun ni nǹkan méjì ànàsọ́ni wà nàfà ìbẹ̀rù nínáwó nìyẹn tí máa ń mú yẹn ní ìbẹ̀rù nínáwó tún máa ń mú yín kí ni wọ́n máa mú yín ni pé ah, nọ̀kùsọ̀ ìbẹ̀rù tí wà níbi nínáwó nù ah, owó mi ọmọ dínkù nítorí yẹn dẹ́ máa ń lé láyé ni pé ah, tẹ́wọ́n ẹnìkan ló wà ní nọ́mbà ten ní lórílẹ̀ ayé tó lówó jù nọ́mbà ten tó wà yẹn nítorí wọ́n máa wò ni pé kí n sún sí nọ́mbà two ni o kó mọ̀ pé ọpọ́n ti sún kọ́ ẹgbọ́n padà sí nọ́mbà fifty kò ní fẹ́ bẹ́ẹ̀ so khoshyatali infaq tẹnika bá jẹ́ lówó ládùúgbò ní tí wọ́n ni pé owó òun ó dínkù tó wọ́n bá ní kó wọ́n máa náwó fáwọn èèyàn owó òun ó dínkù ìtòhùn dẹ̀fẹ̀ máa ní kí lórí ni pé kó wọ́n máa jẹ́ ọ̀gá olówó láàrin gbogbo àwọn èèyàn lọ títí ayérayé tá a bá tún wá kó gbọ́ ọ̀rọ̀ fún yín náà ìtí máa ṣe yín tẹ́ ẹ bá náwó yẹn ìbẹ̀rù tí máa mú yín nípa nínáwó ìbẹ̀rù mélòó ni máa mú yẹn tí máa yẹn bá náwó ìbẹ̀rù méjì ni kí ni ọ nùsọ́ọ̀nù lè máa wànàfàádúlì máa ó dàbí pé owó yẹn ó lè dínkù kí n má lówó táwọn kan mọ́ ọ́ kí n dẹni tí ò lówó lọ rárá mọ́ kí n di kí ni ò kí owó tán ọ̀rọ̀ ní tá a bá ní kó gbowó ọ̀rọ̀ lé ayé fún yín ìṣesí ọmọ èèyàn nìyẹn bá a ti dọ́mọ èèyàn nìyẹn ìgbàgbọ́ ẹ̀sìn ló lè tún yàn ṣe ẹ ló fi jẹ́ pé ẹ̀sìn àjẹ́nà tó yàn wò báyìí gbogbo náà ní kíni ẹ̀ ló fi jẹ́ pé òun ni ó tún ìwà ọmọ èèyàn ṣe ìwà dáadáa ọmọ èèyàn nìyẹn èyí tó bá lóun ya ìnáwó lọ́nà ọmọ ènìyàn ó yóò kàn máa nánà apani tẹ̀bìrìrù ni máa ń yà ẹni máa pé ó bá yẹ pé àtẹ̀sọ́ pé ah, eléyìí wọ́n máa ń fún ẹlòmíì ní pé kọ́ máa náwó kọ́ ya wọ́n ìwà tọ́lọ́mọ fún yàn ni torí pé èèyàn máa ń jogún ẹ̀ ṣùgbọ́n ọ̀gọ̀ọ̀rẹ́ tí bá ń ya wọ́n ibi tí máa ń bẹ̀rẹ̀ tiẹ̀ ní kí ni o tẹ̀bìlì iná àpà àbí kọ́ ń na síbi tí ò ṣe kí ni o tí ò lẹ́tọ̀ ẹni kọ́ wá na síbi tọ́lọ́run ẹ̀ẹ́dì bẹ́ẹ̀ sùn ó ti dúró ǹjẹ́ ọ̀kọ́ máa wá sí orí tẹ́lì ṣé ẹ gbèmí sí orí rédíò ṣé ẹ pé àwọn èèyàn tí wọ́n wà tí wọ́n mọ̀ pé mo fẹ́ náwó wọ́n fẹ́ fi máa lọ. ṣùgbọ́n bó tilẹ̀ kó lówó tó yẹn tó máa ní pé kọ́ wa ní sójú ọ̀dọ́ lọ́wọ́ ọba nípa máa kò nílé náà. tẹ̀bùdírù ni ó máa fi ṣe àbí kọ́ máa ná síbi tí ò lẹ́tọ̀ọ́. sọ bọ́mọ èèyàn ti jẹ́ gẹ́lẹ́ ọ̀nà àtẹ̀ntọ́ yawọ́ àtẹ̀ntọ́ ya ṣùgbọ́n tó lọ́wọ́ wa ni pé àwọn lọ́ pọ̀ jù àwọn ọlọ́pọ̀ jù ṣùgbọ́n kọ́ gbà lọ́wọ́ ẹnì torí pé tabadijọ́ ń gbé dàlùkì àmọ́ èèyàn máa kábàámọ̀ èèyàn kábàámọ̀ tó yẹ kéèyàn fowó ṣe kọ́ wá ní àwọn nǹkan tó ga nínú àlìjáná náà tínú rẹ̀ ó máa dùn sí pé owó tí mo ná nì owó yẹn ni èèyàn á máa kó pamọ́ èèyàn padà wá kú àwọn tí ò báyàn ṣiṣẹ́ rẹ̀ gan ni wọ́n padà wá lo gbogbo owó ń tẹ́yà àwọn kan kó tiwọn ni wọ́n kàn ń ná dànù tiwọn wọ́n ló ṣe ṣe wàhálà rẹ̀ tó bẹ́ẹ̀ dààmú pa lórí ẹ̀ kí ló dé tí wọn náà wàá máa wá pé ìjọba bálálìkì àmọ́ ó yẹ pé olówó kọ̀ọ̀kan máa mọ̀ wípé eléyìí ni mo fẹ́ lọ bálálìkì àmọ́ lódìdí ọdún kan tó o bá kówó rẹ jọ síye owó rẹ lódìdí ọdún kan tó o bá ti sí o pé èwo mo fẹ́ lọ bálálìkì àmọ́ bẹ́ẹ̀ fi ṣe sàrà yòó tí ó bá rọ ọlọ́run tó o mọ̀ pé mo fẹ́ lọ bálálìkì àmọ́ yàtọ̀ sí pé o tún fẹ́ ṣe o tún fẹ́ ṣe zakati kan lórí ọlọ́run bá ti mọ̀ pé ayé àwọn olóyè ó mú zaka ó wá sọ́ọ́ di dandan lé wa lórí torí ẹ lọ́yìn pé níbi sọ́dákọ̀ ọlọ́run tún mú àwọn ẹni tí ó tún ràn wá lọ́wọ́ pé ah, ẹ ṣe sọ́dákọ̀ ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe torí ọlọ́run àti bẹ́ẹ̀ fún wa ẹ jẹ́ a máa ná owó yìí ẹ jẹ́ á máa ná bàbá ti ní ká máa wò pé èmi mo ní owó tó tó báyìí bẹ́ẹ̀ bá nǹkan náà fẹ́ yọ nínú owó èèyàn kò sọ èèyàn dolo sí i èèyàn gán máa mọ̀ bẹ́ẹ̀ kò ní sọ̀rọ̀ ẹ̀bẹ̀ tó ní hundred million lọ́wọ́ tọ́wọ́ mú two million níbẹ̀ tó fún àwọn èèyàn kan ẹjọ́ sọ́sọ́ two million yẹn kò lè mọ̀ bóun mu nínú hundred million yẹn ó lè kú ninety eight million sí lọ́wọ́ kò lè mọ̀ bóun mu láíláí ṣùgbọ́n àti mú two million yẹn yóò lè kí ni o yóò nílà yóò nílà kọ́dà yóò àfihàn ní owó tí yóò fi wọ́n mọ́tò yóò mọ̀ lọ́kẹ́ ah ǹjẹ́ mo rí two hundred naira kan lápò mi gan báyìí sọ tí mo fẹ́ fún ọ. <laughs> so látara bẹ́ẹ̀ ọlọ́run bó pẹ́ ní kọ̀ọ̀kan wa lọ́wọ́ oore ń bẹ lálìkì àmọ́ tó yẹ pé ẹni tó fún lówó chance ńlá ni ló yẹ pé àwọn tí wọ́n jẹ́ àwọn sọ̀hábà ẹ wo dáwọn sọ̀nà wọ́n ní àwọn olówó inú àwọn dáàbà alùdùsù gbèlè òjò àwọn olówó inú àwọn wọ́n ní wọ́n kó gbogbo lọ àwọn tálákà wọn bẹ̀rẹ̀ sí banújẹ́ àwọn olówó orí kó lọ àwọn tó náwó lọ ọ̀nà tí wọ́n ná sí ìgbà òtún tí wọ́n bá ti dà kọ́ wọn báyìí wọn ò ti gbádùn kí wọ́n dákọ̀ yẹn dẹ́gbẹ́ sponsor program kí wọ́n dákọ̀ ẹlẹ́mẹrin ẹ̀ márùn. kí ni ládàá tó fẹ́ gbà mọ́ àwọn sọ abá ni àwọn olówó ti kó owó ah, ẹ lọ ànábi wa ni à ẹ yẹ tó fún yín ní nǹkan mi ẹ̀yin náà bá ti kírun tán ẹ má ṣe subhanallah walhamdulillah wala ilaha illallah ẹ má ṣe tàìtìrì tàìtìrì àwọn olówó tún gbọ́ wọn tún lọ sí wọn lọ bá nàbí pé wọn ànàbí nítorí àtúmọ̀ ṣe ládùúgbò àtàwọn náà tó fi ní tọ́ga lálìkẹ́ àmọ́ àwọn olówó tó ti ń ṣe ànábì kò sí ní ọbẹ̀ ṣe sí ma lálìkà fàdúrà ayò tí yìí máa yọ̀ṣà. olú ọlọ́ọ̀ni yẹn ọlọ́ọ̀ni máa bẹ́ẹ̀ tó bá wù chance ni owó tọ́lọ́ ń fún yàn kéèyàn òbí sori kéèyàn òbí sori lálìkẹ́ àmọ́. sọ kọ́lọ̀ ń kọ́ni ẹnìkọ̀kan wa lọ́wọ́ kó sọ ẹnìkọ̀kan wa náà dolówó. rọ̀nìkúlà antum tẹ̀mílẹ̀kù náà. ọlọ́run ní ẹ̀yin tẹ́ ẹ jọ́mọ ènìyàn tẹ́ a bá ní ọ̀rọ̀ àwọn ọlọ́run ọba tá a bá gbélé yín lọ́wọ́ kẹ́ ẹ máa kọ̀ǹtró rẹ̀ owó dúkìá pẹtró gbogbo ẹ̀ alẹ́ yìí ní kẹ́ ẹ máa kọ̀ǹtró rẹ̀ ọlọ́run ní nígbà tá a bá gbé fún yín. ọlọ́run tá a bá gbé fún yín ọlọ́run tún fi láàmù síbẹ̀ la am sakiton ọlọ́run ẹ hó díẹ̀ báyìí ẹ sàmùn ẹ máa ní ìbẹ̀rù tí máa ń mú yàn pé téèyàn bá náwó tí yóò máa jẹ́ pé owó dínkù àbí owó tàn yóò wá máa wà lára yín náà. ọlọ́ni ọmọ ènìyàn kánàlì ìsánù kọ̀tùrọ̀ ọmọ ènìyàn sọ ọmọ ènìyàn kọ̀tùrọ̀ ọlọ́mọ ènìyàn ẹ̀ ti máa yà hùn ẹ ti máa fún un námọ́wó tí ó máa ṣẹ̀rú owó ọ̀nà ń pè ní kọ̀tù rọrùn tí ó kàn máa sí lásán tí ó máa sọ pé iye tó jẹ́ nìyí oúnjẹ ò tún ní ẹlòmíì tún wà nínú àwọn olówó kò tún lè jẹ nǹkan gidi sẹ́mi ara rẹ̀ kéèyàn tún ra nǹkan gidi kó tún jẹ́ sẹ́mi ara rẹ̀ yóò tún dọ̀ ìyá kọ́ <laughs> ìgbésí ayé dára rẹ̀ gẹ́gẹ́ sọgbọ́dọ̀ sọgbọ́dọ̀ ẹgbẹ́ olóòtú jẹ nǹkan tó dáa ara rẹ̀ yẹn jẹ nǹkan tó dáa o. <laughs> owó sọ̀rọ̀ rí ẹ̀pà ni wọ́n máa jẹ láàrin gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn tálákà tí wọ́n wà lẹ́gbẹ̀rẹ̀ náà ẹ sá fún mi lẹ́pà ẹ fún mi ní àgbàdo olùgbé náà wà nígbà oúnjẹ oúnjẹ gidi wọn náà wà lẹ́gbẹ̀rẹ̀ wọn fẹ́ẹ́ oúnjẹ gidi fún so ẹ fún mi lẹ́pà ẹ fún mi lágbàdo so oní àwọn oúnjẹ tó bi dalẹ̀ so yọ àwọn gé owó àwọn gé so ọlọ́ni bá ti dọ́ mi yẹn ni ẹ kọ̀ ọlọ́ni ọmọ ènìyàn báwọn ọmọ èèyàn ti jẹ́ nìyẹn ẹni tí máa ń gé nǹkan ẹni tí máa ń jẹ́ ahun bàkìlàn sọ ẹni tí ó máa fi nǹkan kéékèèké yóò máa ṣe ìṣẹ̀mí ẹ̀ ní kéékèèké sọ kò kó rí bẹ́ẹ̀ rárá nàm sọ. so ọlọ́run ọba ó wá fẹ́ ṣàlàyé fún wa. So, nípa àmì ọlọ́run ọba tọ́lọ́run ọba fún anabi musa sọ ọlọ́run ọba ó gba bí ọ̀dọ̀ àwọn kèfèrí bí ọ̀rọ̀ àwọn kèfèrí ti jẹ́ nìyẹn wọ́n sa àwọn ìmánì sọlọ́run wọn ò fún ọlọ́run ní ìmánì <coughs> wọ́n tún ìbílẹ̀ ẹ̀gbọ́n tún ti yé wọ́n tún sa àwọn kí ni o wọ́n tún sa àwọn owó sọ dáadáa bẹ́ẹ̀ ọlọ́run bá wá fẹ́ bọ́ sí àlámọ̀rí. So, pé àwọn tó ṣáájú lọ akúkú fún wọn ní àwọn àmì tí wọ́n fi lè gbàtọ́ ọlọ́run ọba gbọ́ tonti bẹ́ẹ̀ náà wọn ò gba ọlọ́run ọba gbọ́ sọlọ́ba fẹ́ fi Musa ó fẹ́ fi ṣàpèjúwe ọlọ́ba máa sábà lo Musa nítorí pé àwọn bànú Israel àwọn wọn súnmọ́ ànábì jù àwọn àtànábì jọ ń gbé ní Madina ni tó wọn súnmọ́ ànábì àwọn náà súnmọ́ lẹ̀ ẹ̀ eh, Madina jù láwọn kẹfìrí àwọn kẹfìrí dẹ̀ máa lọ máa béèrè nǹkan lọ́wọ́ wọn akẹ́ bá ti sọ fún wa sẹ́yìn ọlọ́run ni wàhálà kọ́dé àtẹ́yìn náà Musa àti sí àyà àti. ọlọ́run ní àwa la fún Musa ní àwọn àmì mẹ́sàn-án bayyinat zọ ìrọ́ọ̀tìn àwọn àmì mẹ́sẹ̀sán fojú hàn dáadáa so àwọn àmì mẹ́sẹ̀sán á kà wọ́n kúrò dípẹ́ a máa dúró sàmàrà máa tafsiri àyà náà lọ ní ọ̀la alákọ̀ọ́kọ́ òun náà ni alẹ́ asọ̀ àmì alákọ̀ọ́kọ́ nìyẹn ọ̀pá ọlọ́run fún Musa nínú suwatu àárọ̀ suratul àárọ̀ one hundred and seven ọlọ́run ọba ó fún Musa ní ọ̀pá ọlọ́run ọba sọ́mẹ̀ pé fa alikọ́ asọ́hùn. ọlọ́run ni Musa ju ọ̀pá rẹ̀ lẹ̀ báyìí tó bá ti ju ọ̀pá yẹn lẹ̀ yóò dẹ̀ di ejò tí ó fojú hàn dáadáa táwọn yóò rí i pé ejò ní báyìí yẹn ni pé ọ̀pá ọlọ́run ṣe kí ni ọlọ́run ọba fún Musa so àwa ní ẹ̀jẹ̀ máa sọ wípé ọlọ́run ọba fún Musa léjò ejò kọ́ lásán kọ́ fún Musa ìdáhùn ọlọ́run bá fún Musa ní kí ni ọ̀pá kí lọ̀pá yẹn wá máa ń di o ìmàdí ejò ọlọ́run bá ní pé kí ọ̀pá yẹn kó gbé gbogbo àwọn e, ọ̀pá táwọn èèyàn fíráàrù náà mú wá tó di ejò ọ̀pá ti Musa ejò tó di ó gbé gbogbo wọn mì. ẹlẹ́ẹ̀kejì ni àlìyádù sọ́tò àrọ́pìn yẹn náà ni one oh eight ibẹ̀ wà náà sá yàdá. ọlọ́run ọba ní Musa wá yọ ọwọ́ rẹ̀ báyìí tó bá ti wá yọ yóò di bẹ̀ẹ̀dọ́ nínú ọ̀bẹ̀rẹ̀ ẹ bá ti rí ọwọ́ Musa báyìí yóò white ni yóò funfun ni ẹni tí bá ń wò lọ́ọ̀kan báyìí fáwọn tó bá ń wò wọn ò rí tó funfun lọ́ọ̀kan báyìí gbàdọ́ kọ́ yọ sí fèrè àwọn ọ̀nà ó dẹ́rù bá wọ́n wá ní kí Musa máa yọ sí àwọn ẹ̀kọ́ máa rí ìmálẹ̀ níbi ọwọ́ rẹ̀ sọ ó ní kọ́ máa rí ìmálẹ̀ níbi ọwọ́ rẹ̀ sọ ọlọ́run bá máa ń ṣe bẹ́ẹ̀ kódà kan ìkan náà tó wá bá nàbí tó wá gba ìsìláàmù ó sọ wá nàbí pé wá nàbí yẹ kọ́ ọlọ́run ọba ó kó o fún òun kí yóò fi àmì kan táwọn èèyàn wọn ó fi mọ̀ wípé ìsìláàmù yẹ káwọn gbà á àwọn tẹ bẹ́ẹ̀ lọ́hùn ọlọ́run tẹ fẹ́ ni ẹ ní àmì ọwọ́ á fún ní ìmọ̀lẹ̀ níbi ojú rẹ̀ òun á sọ yí pé àwọn yàtúndé máa pe ìmọ̀lẹ̀ yìí ní nǹkan mi ọ̀gẹ̀ musa náà ọlọ́run pé mi ń gẹ́rì su kẹsẹ̀ pé nǹkan ló mú o kẹsẹ̀ nǹkan kò mú ọ báyìí tójú ẹ̀ ń funfun yìí <laughs> wọn fẹ́ bá anabi gbé ìmọ̀lẹ̀ yìí ọ̀tọ̀ ní táwọn yẹn máa pè anabi wa bẹ̀ lọ́wọ́ ọlọ́run wa gbé ìmọ̀lẹ̀ yẹn sí ibi orí ẹgbàá tí fi máa ń làkúnmí rẹ̀ ibẹ̀ ni ìmọ̀lẹ̀ yẹn wà orí ẹgbàá yẹn so ọlọ́run ọba máa ṣe ìmọ́lẹ̀ fún yàn so látara pé yàn bá súnmọ́ ọlọ́run ọba èèyàn á máa ní ìmọ́lẹ̀ tẹ́gbẹ́ àwọn èèyàn ọmọ òyìnbó lọ́ọ̀kan báyìí wọ́n sì tún máa rí ìmọ́lẹ̀ lára ohun tí lára àdúrà lọ́nà mi ni a máa ṣe ni pé sọ aláwùmọ̀ ìjẹ́ àlùfí àmọ́ mi nà nù rọ̀ wàfí wàrọ̀ hìnà nù rọ̀ wàmí àìmáàlì náà wàmí yẹmí nìna nù rọ̀. ومن شمالنا نور ومن nuron. نور ومن تحتنا نور واجعل لنا نورا على النور so imale kí ni ọ ìmọ́lẹ̀ ọlọ́run ọba ṣe sí yàn so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba fún Musa ní ìmọ́lẹ̀ Musa yọ ọwọ́ rẹ̀ fáyidá ìyàbẹ̀ ó lè nà so ọwọ́ yẹn wà á di kí ni o funfun fáwọn tí bá ń wo ìmọ́lẹ̀ ní wà ń bẹ̀ so ẹlẹ́ẹ̀kejì ni ẹ àlìyádù ọlọ́run bá ṣe fún Musa ẹlẹ́ẹ̀kẹta àsìníìnù sìníìnù yẹn ni wọ́n ń pè ní ọ̀dà ọ̀dà tó dẹ̀ wọ́n mú gbà náà ní pé tí wọ́n bá dáko oko yẹn máa bàjẹ́ wà pé wanaxus tamarot sinin wanaxus tamarot a kò méjèèjì pọ̀ báyẹn ni pé oko ni ó bàjẹ́ gbogbo oko dáhùn yẹn dá sọ dórí pé wọn ọ̀tẹ̀lẹ̀ tọ́lọ́hún ọba sọ ọ̀dà wa ṣẹlẹ̀ sí wọn àwọn kí ni àdínkù oko ó ṣẹlẹ̀ sórí wọn fi ọba musa kọ́ bá wọn bẹ lọ́hùn sọlẹ́ wọn sọ́tò àrọ́p àyà ẹlẹ́ẹ̀kẹtàlá ọlọ́run wàhálà kọ́dí àkàdùnà àlà fẹ̀rẹ̀ àwọn nàbì sinin wàhánà kìsìn mìíràn sàmàrà ọlọ́run àwọn ọlọ́run ẹ fìyà jẹ àwọn ará firaun bisinin ọlọ́run ni a fi ọ̀dà wà ní sọkínì ẹ̀dí méjì wà náà sinà sáwọ́ ìkankan náà náà ni ọ̀dà yẹn tó jẹ́ kí ni o naxin minastamar ó ṣàlàyé ẹ̀ fún wa ni ìyẹn ni pé àwọn àdínkù nǹkan oko ó ṣe kí ni ọ ó ṣẹlẹ̀ sí wọn ó ní kí ni ọ òun lẹ́lẹ́kẹta ẹlẹ́ẹ̀kẹrin òun ni alibaharu àlìbáàrù odò tí ọlọ́run ọba fi pa fèrè áwòrán rẹ ara mi ni sọ tẹ́pẹ́ ọlọ́run ọba ṣe fún Musa tó bá wọn bá ní Israel ọ̀nà ọba ọlọ́run ṣe àmì yẹn fún tí wọ́n rí báyìí tó ti bẹ́ẹ̀ náà tó ṣe kèfèrí kèsè fẹ́ràn nìkan ọlọ́run fẹ́ lò àmì yẹn náà kó kí ni àwọn bá ní Israel sínú àtàwọn èèyàn kí ni ọ àwọn èèyàn fìràhàn so lọ́dọ̀ra bẹ́ẹ̀ nínú sọ́ọ̀tù ṣùọ́rọ̀ àyà sixty three ọlọ́ni fa haina ìlà Musa aránṣẹ́lẹ̀ ọba Musa ànídìrìbì àṣọ àníwọ̀ Musa fi ọ̀pá rẹ̀ nà àlùbáhà fọ̀pá rẹ̀ nà ibùdó náà fanfalakọ́ fàkàrẹ̀ kúlù fèrèkìn kàtàwó dìlà ọ̀rẹ́ so fanfalakọ odò náà wá pín ẹ̀gbẹ́ kọ̀ọ̀kan níbẹ̀ páàtì kọ̀ọ̀kan níbẹ̀ ó dà gẹ́gẹ́ bí òkè tó tóbi gbogbo ẹni pín yẹn ó wá fi àlàfo lẹ́bi tí wọ́n máa gbà kọjá sọ́nù sọ́tù sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin ọ̀nà ni alibaharu ẹlẹ́ẹ̀kẹrin ni alibaharu ẹlẹ́ẹ̀karùn mọ̀ọ́sẹ̀ fẹ́ sọ́ni sí ẹlẹ́ẹ̀karùn àtẹlẹ́ẹ̀kẹfà àtẹlẹ́ẹ̀keje àtẹlẹ́ẹ̀kẹjọ ọlọ́run kó wọn pọ̀ sínú odidi aya inú sọ́tò arab one thirty two lọ́lọ́run bá kó wọn sí alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ ni àtúfáànù ẹlẹ́ẹ̀kẹfà òní àlìjàrọ́ nìkan náà gbé ní tùfáàn òun náà ni omi tí ó máa ya wọnú àárín inú ilé òní tùfáàn ẹlẹ́ẹ̀kẹfà òní àlìjàrọ́ àwọn tata tí wọ́n máa wá máa wọnú ilé báwọn ènìyàn àwọn tata jáde tí wọ́n fọ́n ká sínú ilé ẹlẹ́ẹ̀ ètò tẹ̀lé ẹlẹ́ẹ̀kẹfà ẹlẹ́ẹ̀keje alikumol orí pé irun àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní iná tí máa bẹ nínú irun orí ó bẹ̀rẹ̀ sí débẹ̀ lẹ́yìn náà ni àdọ̀fáàdì ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀pọ̀lọ́ wọn jáde sí àárín wọn wọnú ilé wọn lọ báwọn èèyàn sọ ètò wájẹ́ lẹ́ẹ̀kẹsàn-án sọ márùn-ún òun náà ni ẹ̀jẹ̀ sọ ọlọ́run bá sọ mẹ́kẹ́ pa arsadna aleihim tufan ọlọ́run ni aránṣẹ́ sí wọn tufan wàlìjàrọ́dá wàlìkúmọ́lá wàdọ̀fádìá wàdámà àyàtìn mufassola. ọlọ́run ni àwọn eléyìí àwọn nǹkan àmì àtọ̀dọ̀ ọlọ́run kì í ṣe kan náà ni gbogbo wọn wá o mufassolat ìka kọ́kọ́ wá ó dúró díẹ̀ ànábì musa bá wọn bẹ lọ́hùn ọlọ́run mú kú o ìmí tún wọn ò tún gbọ́ wọn láwọn wọn ọba wọn bẹ lọ́hùn ò tún gbọ́ ọlọ́run tún mú mi wá gbogbo kíní yẹn ọlọ́run mú wa ní ọ̀tọ̀ọ̀tọ̀ ni sọ látara bẹ́ẹ̀ àwọn nǹkan mẹ́sẹ̀ẹ̀sán yìí ó làwọn àáfàá ni wọ́n panu pọ̀ lé lórí àwọn àáfàá mi náà tún wá sọ nǹkan míì táwọn sọ fún wa lọ́la àárẹ̀ ṣàlàyé àwọn nǹkan eléyìí náà fún wa àtẹ́kùn wọn ṣàlàyé ṣùgbọ́n mẹ́sẹ̀sán tá a kà á lẹ́lẹ́ yìí òun ni ò sí wàhálà kankan ń bẹ̀ àwọn míì tí wọ́n kà á máa sọ nǹkan tí a fi lè gbà wọlé a máa sọ fún wa ní ọ̀la sọ̀kanú àwọn tó jẹ́ àwọn àfáà tó kó àwọn nǹkan mẹ́sẹ̀sán ìjọ wa kójọ sínú ilé orin ó ní àsán sánà tún bàárù jàrọ̀ ọdún wa kò màlúù àsán. Sana sanatun barun jarodun wa ko malu. yàdùn wádàmú bàdà dọ̀fà àdìtú fánú. asán ọ̀pá sanatun ọ̀dá bárún odò jàrọ́ọ́dún àwọn tata wàkúmọ́lù àti iná tí máa yọ lórí. lẹ́yìn náà ọwọ́ tọ́lọ́mọ bá fún Musa tí ó máa yọ ìmọ́lẹ̀ tí ó máa yọ nǹkan funfun àtẹ̀jẹ̀ tí ń jáde lọ́dọ̀ àwọn ènìyàn tọ lẹ́yìn wá gbà náà báàdà dọ̀páàdì tù fáànù lẹ́yìn náà lẹ́yìn ọ̀pọ̀lọ ọlọ́run tó ní kí ni tó tẹ̀ náà ni tù fáànù ó náà ni omi ti ń ya inú lé lọ́dọ̀ àwọn èèyàn so eléyìí ni àwọn àmì mẹ́sẹ̀ẹ̀sán tọ́lọ́wọ́n bá fún anabi Musa tó ti bẹ́ẹ̀ náà àwọn èèyàn ò tún gbà náà sókè bá ti máa ṣàlàyé fún wa ní ọ̀la ìta gbọ́ kọ́lọ́njọ́ sí wa láǹfààní kọ́lọ́njọ́ wúlò fún wa subhanaka Allahumma bihamdik shadu la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk bàbá náà máa ń sọ ọ̀rọ̀ tí Islam máa mú wá yẹn wọ́n ní ìmọ̀mẹ́ tí wọ́n sọ wọ́n sọ pé kéèyàn ọkọ yẹn béèyàn ti máa ń pa ẹja ni kí wọ́n máa fún yẹn lẹ́ja jẹ lójoojúmọ́ sọ́mọ́ àlọ́ máa fún lẹ́ja lójoojúmọ́ ọkọ bí ti ń pẹja kódà so nítorí sọ́ọ̀fù problem náà ni pé kéèyàn ọ́ jẹ́ pé èèyàn rẹ nìkan lọ́wọ́ òun náà ní tí Islam fi mú zakati wá nìyẹn ẹnìyẹn náà so òsì yóò máa kú olè yóò máa kú olè láti lè fi eradicate òsì òun ló fi wá tó bá ti náwó lónìí àjẹ káwọn tálákà ló fi jẹ́ pé àwọn èèyàn tó jẹ́ tálákà gan ló ti ń tọrọ owó ní tí wọ́n gbà ní pé náà bá jáde lójú àwọn ó rówó àwọn ó sì dájọ́ àwọn yóò gbẹ so ojoojúmọ́ náà lọ ní ìdájọ́ àwọn sì gbèsè ayé wọn so kọ́lọ́n kó sànù wa kó fún alágbèyọ rẹ̀. bisimilahi rahman rahim béèrè tèmi ní nínú suratul hajj ibi wàhín yuka zebuka àpẹẹrẹ kazabat kọbla hum alu kọbla hum alu nuwe wa adu wa samud wa wakọ́mùn ibrahim wa nuwe wa adu wa asabul madian kuziba musa wa mlaitu lahum wal amtu lil kafirin so ibi tí mo wá fẹ́ dùn bẹ́ẹ̀ ni pé nǹkan tá a gbọ́ lórí ọ̀rọ̀ anabi musa ni pé àwọn bani israel ó kò lọ́dọ̀ firihan ó dẹ̀ lọ sí madian yẹn ìgbà tó dé madian ó fẹ́ ìyàwó ń bẹ̀ ó sì padà wá sí ọ̀dọ̀ àwọn bani israel padà níbo wá ní àwọn àṣọ àbùmọ̀díyàn níbo náà ti wá yapa anabi musa àṣọ ìdílé fẹ́ bẹ̀rẹ̀ mo ti gbọ́ yín mo gbọ́ yín. sọ ọ̀dọ́ mi ọ̀rọ̀ so àwọn tí wọn jẹ àwọn èèyàn madian kì í ṣe àwọn ni wọn yapa anabi musa so madian wọn gbàgbé anabi Ọlọ́run tí wọn rán sí wọn náà ni shuaibu wọn kì í ṣe shuaibu tí musa lọ bá èyí tí musa lọ bá Ọlọ́run bá ọ̀dà kọ ẹnu quran so bet àwọn kan gbà pé ó kọ rẹ̀ ń jẹ́ ṣùháìbù ṣùgbọ́n àwọn afẹ́sì sọ wípé nǹkan àkọ́wọ́rọ́ ọkọ ni wípé àmọ́ ti ń jó kọ rẹ̀ nínú tó kọ rẹ̀ bá tiẹ̀ wá ń jẹ́ ṣùháìbù kì í ṣe ṣùháìbù tàná bí ọlọ́run so ó máa jẹ́ rọ́jò ló ń sọ ọ̀lẹ̀ ọkùnrin tó ṣe tó dáa ṣùgbọ́n madian aya Kùránì fi díẹ̀ múlẹ̀ pé aràn ànábì ọlọ́run ọba ti ń jẹ́ ṣùháìbù sí wọn wọ́n dẹ̀ pé ṣùháìbù yẹn ní kí ọ̀ nù ọ́ nítorí àwọn aṣọ fànàbí ń bẹ yẹn tí ó mẹ́ńṣàn ni pé àwọn tó pe àwọn èèyàn ló nírọ́ ẹgbẹ́ nísìnyí báyìí àwọn àṣàbù náà pe ànábì tiwọn náà ní kí ni ọ oh, ló nírọ́ kọ̀ọ̀kan adákọ̀ ṣọ́ àìbùn bẹ́ẹ̀ ni sókèlè báyìí. ẹ̀jẹ̀ ustaz ìbéèrè tèmi ni pé ṣé májẹ̀mú tó ń bẹ fún ẹ̀fẹ́ pé ẹ̀fẹ́ ti sọ́dákọ̀ ni pé kó tinú ẹ̀ wá náà wà níbẹ̀ torí pé nígbà mi ẹ̀ máa ṣe dákọ̀ mi tẹ́ pé kò tí ní ẹ̀ wá pé bí ẹni tó tá dúró tí yẹn tí ò ṣe pinnu tí ò lọ ní láti pé ó gbà wáyé ṣé ẹ̀hẹ́n ṣé ó jàtẹ̀ ó gbà báyìí. sọ alámdé ọ̀rọ̀ mi yẹn ó rí bẹ́ẹ̀ púpọ̀ láwùjọ wa sọ́dákọ̀ tá à ń ṣe níbí sọ́dákọ̀ kan tó yẹ pé àfi ká bẹ́ẹ̀ lọ́nkọ́ gbà lọ́wọ́ wa ni nílẹ̀ yorùbá yìí ní bí àdámọ́ tá a ní ó ti kíní yẹn ó ti sábà jẹ́ àdámọ́ pé a ti gbọ́ nígbà tí wọ́n bá gbọ́ pé irú mi ò fowó lẹ̀ òun lèyàn fi tọwọ́ bá pò wọ́n á gbé irú mi wá ń bí ìfowó lẹ̀ èèyàn fẹ́ náwó yẹn gangan mẹ́ẹ̀ èèyàn sì ní ẹgẹ́ ní sọ́ra èèyàn ní gbẹ̀sán ìpìtì gan alùpàjì láà èèyàn gbọ́dọ̀ ṣe pé èèyàn wá nǹkan téèyàn fẹ́ ṣe yẹn pé tó gbéyàn fẹ́ rí fèsì ọlọ́run níjọ́ gbé dàlí kìámà òun lè yẹn ṣe kíni o lè yẹn fi fi kíni yẹn lẹ̀. so kíni yẹn ohun wọn lọ́dọ̀ wa ń bì àwọn tábà tí wọ́n ń gbọ́ ìmọ̀ láàmú ṣe kíni o lè yẹn máa kọ̀ǹtúrò ara yẹn. lóòótọ́ sọ́dákọ̀ lè dé báyàn lójijì sọ́dákọ̀ lè dé báyàn lójijì tí wọ́n náà mọ̀ pé ó yẹ kó ṣe sọ́dákọ̀ yìí òun náà pé ah, lóòótọ́ kọ̀ yẹ kí má ṣe sọ́dákọ̀ ń ọ wà nínú ẹ̀mí rẹ yẹn náà ni kò ti sọ sọ bẹ́ẹ̀ fún ara rẹ ṣètọ́nù ni o ṣètọ́nù fẹ́ ìwọ ọlọ́run ṣètọ́nù ní dàbí láàmú ló jẹ́ kí wọ́n gbé kí wọ́n ò gbé irú mi lọ́yẹ kí n yọ sọ́dá kan bì torí tiẹ̀ mo fẹ́ fi ṣe sọ́dá kọ yìí sọ́jáde bẹ́ẹ̀ fọ́nrán fún ara rẹ ní ẹ̀mí ara rẹ kò ìṣèwà yọ sọ́dá kọ yìí kò ìṣèwà sílẹ̀ so kò jẹ́ kí ọ̀rọ̀ ara rẹ ó máa kọ̀ǹtró rẹ nǹkan táwọn afa sọ ni ipe nígbà tá a bá ń kírun lọ́ngbà mí ẹnì kò dé àwọn pé ah ẹ kí n lo ayàtọ̀ ga inú ẹ̀mí ẹ̀ náà ni pé kó o ti yí padà wípé mi ì ṣe kárí mi o ẹni ẹni sẹ ọlọ́run mo ti padà sẹ mo ti padà ẹni mi so tí kíni ẹ bá ń padà rẹ tuntun dà padà máa dẹ́mi ẹ padà tí kíni ẹ bá dẹ kó o tó ṣe sọ́dá kan yẹn ni kó o ti dẹ́mi ẹ padà pé ìwọ ọlọ́run torí ẹ mo fẹ́ náwó yìí ìwọ gángan kọ̀ǹtú ara rẹ bẹ́ẹ̀ tóbi ẹgbẹ́ dọ́ba ẹgbẹ́ àgbọ̀n pé dọ́ba ní ẹnìkan ó jẹ ẹnìkan jẹ olówó tó ti kú tí wọ́n ti sin owó mọ̀ pé wọ́n ó fi gbèsè yẹn dẹ́ ni ẹ dúró ní àlìkíámọ̀ ó dẹ̀ fẹ́ sọ́ńtà kí wọ́n wá sọ pé ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n sọ pé jẹ́ ń lówó irú èèyàn rẹ̀ jákujàku onu sọ́yìn kó tún wá sọ pé tún jẹ́ ń lówó òun náà tún wá jáde síta gbangba ó sọ pé jẹ́ ń lówó ara nǹkan tí ìtìjú tó mọ̀ sẹ́yìn lẹ́yìn Yorùbá nìyẹn ó sì pé owó ipò ó sì fẹ́ bu ẹni yìí ẹ̀mí rẹ̀ wá wá pé nǹkan tó kọ́ ń pè ẹ̀mí rẹ̀ wá nìyẹn wọ́n wá pé ẹ jẹ́ ń bun ah, ọ̀bọ̀rọ̀ sọ nínú ẹ̀mí rẹ̀ wípé ìwọ Ọlọ́run torí rẹ̀ ni mo fi bun mo sì ti bun ọ sọ ní tí wọ́n gangan mọ̀ fún ara rẹ̀ báyìí pé ọ̀sẹ̀ kìíní ẹ̀ jáde fún ara rẹ̀ òun ni ó jẹ́ kí òun jẹ́ kó sí wàhálà kankan so ẹ̀mí ò sì ní padà síbẹ̀ so ẹ̀mí wa ẹ̀ wọ́n fẹ́ ká máa control rẹ̀ tá a bá ti fẹ́ ṣe nǹkan kan ká lè ní kinní yẹn ká máa pè é gbé torí ọ nínú tó bá ti fẹ́ mú báyìí wọ́n pé ah wá sí tó gbọ́ yẹn ni kó o máa fi yí kíní yẹn padà kó o máa fi dá kíní yẹn padà ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹni tó dúró lọ́wọ́ pé ah kí ni wọ́n fẹ́ ṣe sí báyìí ní ìsìn ẹni tó dé ní agbọ́dọ̀ sọ̀rọ̀ fún ọ wé mi tọrẹ fún torí gbé báyà torí bóde mọ́kàn ọkọ̀ jókòó náà ọ wá ṣe wá péra rẹ padà ọ wá dẹ́mi ẹ padà sọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run torí ni mo fẹ́ fi so gbọ́dọ̀ mi ò lè ní kó kọ́ padà wá ẹ̀dígẹ́ yẹn kó dé bá a má jẹ́ torí thirty minutes sísìn máa ti gẹ́ẹ̀tì kìíní yẹn kó o yẹ pé torí ọlọ́run fẹ́ ṣe so àwọn kan tó máa ń control àwa ẹ̀ta àjọ mi yẹn nìyẹn ká máa ṣe nǹkan torí ọlọ́run ètò àbá ti ṣe nítorí ọlọ́run àlè bẹ́sẹ̀ lálìkí àmọ́ àákàn yóò kàn máa jẹ́ pé ọkàn wà lásán ni ẹjẹ́ àmọ́ tún ẹ̀mí wá sí dáadáa sọ́nà bá fún ọ